Okay. Do you like what I'm wearing? Very good, perfect. Ah, tó wọ̀ yìí ó fit office dinner. She gan ni? Mm, mm. Kó tó máa lọ ṣe ti ṣe ètò ah, ah, Baby, you should always trust me. Rice one in a microwave, and stew while we gas. Very good. Kò you know just take your time, go have fun, okay? Àti kó tó lọ. Eh? Mo fẹ́ kó bá mi arrange mọ́ínmọ́ín àti custard o dẹ̀ mọ bó ṣe máa ń like mọ́ínmọ́ín mi tún máa ń fi àwọn different different things like you know um, eh, fuku ẹ̀dọ̀ ẹyin ẹja very good i love you so much hmm? have fun. má dé gbàgbé eléwé ọkọ olùmọ̀ ń dùn jù. <laughs> mọ́ínmọ́ín ọ̀rọ̀ ilé ayé yìí bí ìlú gangan ni tó kọjú ẹ̀yìn ló kọ sọ pé lómìíràn tó kọjú Hey, Adeta Kumbo, my friend from Nigeria. This is Tyler from America. Hey, I'm cool, bro. Yeah, my pleasure. How may I be of help to you? I'm still calling again on these uh, marriages in Africa. I've been doing a lot of research online, and I'm just still trying to learn more. Yeah, I actually have some things jotted down for you. Uh, how can a man uh, live with two, three, or more wives in the same home and claims he loves all three of them? Okay, I'll speak from the perspective of our culture in Nigeria. Um, I don't really know about other African countries, but I'm sure everything I tell you about Nigeria, I'm sure of it. So that was thing uh, time. I, I guess um, you are baffled about uh, polygamy in Nigeria, right? Yes, I'm baffled. Yeah, it is actually possible if you don't mind. I can tell you my understanding about polygamy in Nigeria, um, the cause and um, uh, the positive effects. You say there's a positive effect. Please tell me more. Uh, okay, okay. Polygamy is a practice that is um, uh, prevalent in Nigeria, particularly among some certain tribe, ethnic group, and religion. Uh, polygamy is practice. Um, um, um, um it's the practice of having more than one wife. I know you know that already. So in some part of Nigeria, it is it is welcome, and some religions uh, some religion embrace it. It's a common practice in some part of Nigeria. The cost of polygamy in Nigeria uh, differs. You know, people have different reasons for doing different things. but one of the major reasons why we have it in Nigeria is um, cultural and some religion like um, Islam permits it. Yeah, yeah. Uh, you see, then in our country, having more than one wife actually shows you are wealthy. You have enough money to take care of your family. Yeah, you have power. It befits your status when you're going out to go out with um, a whole lot of them. And in some cases, um, uh, some people will inherit it from their parents, and as a result of that, they, they have many wives. And some they get many wives if they don't have children from their first wife. They believe in marrying other wives so they can raise other family. Yeah. In part of Nigeria, poverty is very, very rampant, and many families struggle to make ends meet. So for some men, taking other wives is like having more ends to work on their farms, to work on their um, uh, company, to, for their children to be to work to support them. So they believe in having many wives, so they get helping hands from every angle. Adita Tumbo, I always learn two or three things from you each time I talk to you, but this time was exceptional. You're welcome. You're welcome. Thanks for the compliment, bro. Uh, no problem, not at all. Hey, no problem. I appreciate it. I'll call you back again sometime. Okay, anytime. Thank you. All right. Ah, Mojirujo. ti rojọ́. Mo ti ah ìwọ ọjọ́ máa ń sùn èmi ní ìdí ẹ̀nàjì yìí o babe come here. èmi àti ẹ náà ni wà ń bí wà ń bí wà ń bí wà ń bí kí ló ṣe ẹ má bínú ṣé wà ń bínú ní báyìí wà ń bí kí ló ṣe ẹ náà. kí ni. I know. And I have to go cook and I must not be late to work so mi ráyè. ẹ̀yàn ò ní kò late wọn ò fi time sí time ta lè ṣe kinní náà ìgbà mélòó ni. tó bá lè tètè lálẹ́ ìwọ̀n tó bá tètè yé ìwọ̀n tó bá tètè lálẹ́ kí ló ṣe é kí ló dé lálẹ́ náà. bàbá no go die ẹ̀yin gan ni kẹ́ ẹ fúnra yín láǹfààní kórúkọ tí wọ́n ń pè yín kó lè bá a sáyé ẹ̀yin ẹ wò ẹ darúgbó kẹ́ ẹ tó lọ o wàhálà tẹ̀ ń fúnra yín ti pọ̀ jù arúgbó ni àmọ́ èmi ò mọ rísìn tẹ́ fi fẹ́ràn òtọ́rọ̀ ìjọba gbé ọkọ̀ ìwá mo sọ fún yín pé àrùn tí ń ṣeré mo sì list nǹkan tá a bá yín rà kẹ́kọ̀ọ́ wá káwọn ọmọ yín kọ́ lọ lè bá yín sápáàtì wa ńlá dípò ẹ kọjá lẹ́nu ẹ bẹ̀rẹ̀ sí ní lọ lagídí òkè kan ọ̀hún ẹ sọ pé ẹ̀yin o ẹ relate mẹ́ni tí ń ta páàtì mo sọ fún yín pé wọ́n ṣèkà fún yín ẹni pé rárá o ẹ̀yin ò ẹ lógun lóòótọ́ o àmì ẹni kúra ni nígbà lógun tẹ ẹni kúra ni tẹ́lẹ̀ lè ra páàtì wa ládìpọ̀ wọ́n fún yín páàtì ìfẹ́ kò àwọn alágbàkọ̀ kan wọn bá yín dè mọ́ kínní bẹ́ǹsì èyí wọ́n ń pariwo káàkiri ṣé wọ́n pàrọ̀ fún yín ọkọ yìí yóò pariwo débi pé yóò sì máa pariwo ẹ̀gín ẹ̀gín ẹ̀gín tàbí kó máa pariwo bàbá ànàgòdà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ ló mú rí sórí ẹsẹ̀ bí mi sórí mistake tí mo ṣe ní òjò ẹ̀dọ́bà la wo nù kí ní profile àwọn bíbù wọ̀nyí sórí àwọn fenco company àti best company hmm. ẹ̀gbẹ́ ara wọn ni wọ́n wà wọ́n jọ mú company tira wọn báyìí ni so company tí wọ́n bá ti ṣe fenco the same pens tó bá lò á ṣiṣẹ́ tó jẹ́ kí n rà á nìyẹn. ẹ àlàyé yín yé mi mo mọ ibi tẹ́ ń ṣàlàyé lọ ipò bóyá kí n bá yín adjust ẹ̀ pé kọ́ńtà méjèèjì tó múra bá ṣe ń pè yín ní baba nogoda ẹ̀ náà ń pè mí náà ní mechanical Kwankufo God bless you. mo rí. ẹ mo rí. àbí sọ mi gangan lẹ ń pè mú ṣe rí ìdí tèmi ò fi ní mú kan mọ́ kan èmi ò fẹ́ kó kọ̀ ọ̀bẹ bàjẹ́ ìsìsínú àwọn mẹkáníìkì tí wọ́n máa ṣe òsì tí àwọn mú ọ̀tún yàtọ̀ mọ́sí tí àwọn mú iwájú àti àwọn lomọ́tì pàkọ́ tí àwọn mú yẹ̀yìn àwọn materials lexus tí àwọn fi ṣe toyota it cannot possible it cannot possible ó kọ́ mi ò lè bàjẹ́ ẹ lọ bèrè mi pààkì mo èmi ni mo èmi ni mẹkáníkì ẹ̀yọ̀kan ti ń trend tí n bá san kọ́sọ́mà létí kò sẹ́ni tó lè mú mi torí wọ́n mọ̀ pé mo mọ nǹkan tí mo ti mo jàre kọ́sọ́mà hàn irú wà tí wọ́n fi lè san yín ní etí rẹ̀ sọ́wọ́n tó yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kéèyàn ẹ̀dí tìyẹ́ jì í kéèyàn sọ yín lọ́mọ kékeré nínú stúdíò kán ẹ̀dí tìyín kán di yín kí píkítọ̀ yín ọgbẹ́ dáadáa kán wá san etí yín. mú rí. èrè náà gbowó kà. wàá san etí mi. àbí fi ń sọ̀rọ̀ ni kò sẹ́ni inú agbowó ká wọ́n ti sẹ́yìn nìsín ìlera pé ọ̀tá nù rẹ̀ kéèyàn wá gbàṣẹ irú yín ẹ̀yin tẹ́ ti súnmọ́ àti pẹ́ kéèyàn má lè ra pé ọ̀tá ń bẹ̀ irú tẹ́wọ̀n náà ń pẹ̀lú sẹ́bẹ̀ can you please tell me. ọ̀gá mi wọn aláìsẹ́ ẹ̀bùnsẹ́ wọn kò sígbà tí wọ́n gbẹ́sẹ̀ wá bí gbogbo wa la máa ń ra paracetamol àti fẹ́ńsìkì táwọn gbọ̀n báyìí ní kùkùkù táwa ti sẹ́ wọn tán. ẹ má bínú ẹ síkìlà làwọn ẹbí yìí. ẹ má bínú sáà. ó sọ pé bóyá àwọn èèyàn sì kì nínú ọgbà mi ṣé mo sọ fẹ́ para ń ro mi. fi má sáwọ́ bọ̀ tí. sórí fi àwọn ọmọ yẹn bàjẹ́ òun náà tó jèrè ọ̀rọ̀ náírà mi wọ́n bọ́ọ̀yì ní wọ́n gbọ́n wẹ́kọ̀ jèrè ọ̀rọ̀ náírà mi. wẹ́kàn kọ́ ọlọ́run pé gbogbo tó ṣẹlẹ̀ ń jẹun ojú yín ló ṣe nígbà tá ẹ ti ń la gírí tí a ti ń lọ agídí ọ̀dọ̀ yín lọ́hùn. irọ́ mi lẹ̀ tó tó bẹ́ẹ̀ mi èmi gbé mọ́tò mi wá ibẹ̀ yìí fi mọ́tò mi àwọn ẹ́sìkì síkì ní ìrántí apá ẹ́ wẹ́wẹ́ bọ́lọ́sì mi wọ́n gbọ́ mọ́. ẹ wo nǹkan ẹyọ kan tẹ́mi kórìíra ń pa yín ni pé kẹ́ ẹ mọ sọ pé olùkúlùkù àwọn tó ń mú àwọn ọmọọṣẹ́ ìwà wọn fẹ́ kàn di ọlọ́rọ̀ wọn guinness book of record ó wà náà àwọn ọmọ tí mo kọ́ ń sẹ́ wèrè kan wà láàárọ̀ ìtìmọ̀ mi drag ìtàn ìtàn ayé àtijọ́ mo sọ fún pé gbogbo ọmọ tẹ́mi bá kan èmi ọ̀jà sí nọ́mbà one abẹ́sẹ̀ wò mí ní gbogbo ọ̀nà èmi ìwà nọ́mbà one mo kàn fẹ́ bíìgì nọ́mbà one. ẹ ló mú rí mo fẹ́ gé nǹkan yẹn. kí ni nǹkan náà. ohun tí mo fi lára kínní fún ara mi torí bọ́ọ̀ì tó ta páàtì yẹn ó close mọ́ mi dáadáa bí báàdì ti fọ̀dọ̀ ẹ̀ ló bá ti kó páàtì kò mí ales ìwọ kẹ̀ wò nílé lọ ibẹ̀ ló ká ngán òun ó di lára kínní fún àmì. ẹ wo bá mi mọ́nà ìjẹ́rù bá mi àjọ ọ̀sẹ̀ má di wéèsì owó yìí o. bàbá ẹ̀gẹ́ owó tẹ ẹ wéèsì èmi ò mọ bí ẹ ti rí ká ní pẹ́ jí ni ọlọ́run ó ṣe ẹni tó lówó tẹ jí tẹ fi lọ lè ra páàtì tí èsì tiẹ̀ mọ́ kẹ́ tó ń tún jí kẹ́ lọ́rọ̀ mi ẹ ṣe tí mo fẹ́ tẹ́lẹ̀ àti lè ṣe tí mo fẹ́ mi ò lè wá sọ́dọ̀ yín ẹ jọ ẹ ó dùn mo fẹ́ fi yín sí kọ́ òdì báyìí ẹ̀yin ẹ ó dì náà ẹ jẹ́ kí n àtẹ́lẹ̀ sí. mi gbọ́dọ̀ wẹ̀sì owó páàtì yìí o mi gbọ́dọ̀ wẹ̀sì owó páàtì yìí o mú rí kúlẹ̀ kúlẹ̀ sí sẹ́rí ẹ̀ ṣe jì gan o àmọ́ màá lù yín débi pé ẹsẹ̀ yóò ní délẹ̀ ìsakí ni mo ní kẹsí ìsakí mo ní kẹsí mo ní mọ́tò yìí wọ́n fẹ́ máa fi kó jẹnẹrétọ̀ lọ lókẹ́sọ̀n àwọn ní lókẹ́sọ̀n sì máa ń gbé jẹnẹrétọ̀ wèrè káàkiri síìtì tó wà lẹ́yìn wọn ní kẹ́ẹ̀tù kọ́ máa fi gbé jẹnẹrétọ̀ sí ẹ wá fẹ́ kí wọ́n kó gbogbo kínní kọ́mọ́ kò kínní sáǹdì kúlẹ̀ kúlẹ̀ wọ̀nìbọ̀sẹ̀ kúlẹ̀ wọ̀nìbọ̀sẹ̀ kúlẹ̀ ah. sí kúlẹ̀ sí kúlẹ̀ sí. tó ní ọmọ tí wọ́n bá mẹ́tírìsì tó lù mí ni wọ́n fún mi ń jọ ẹ̀ ah àmọ́ mo ti lọ imagination jọ kan rí pé bó ṣe ń bá mi ṣẹ̀ṣẹ̀ mi bó ṣe ń yin bó ṣe ń yin ẹsẹ̀ mi sì jọ ọmọ lọ. ọ̀ọ́ láì ṣẹ̀ṣẹ̀ bèbí. imagination o tiẹ̀ tó torí tó mọ́ kọ́ fún mi. èwo ń bẹ̀. ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ tẹ́ẹ̀tì ni tẹ́ẹ̀tì ni báyìí tẹ́ẹ̀tì ni tẹ́ẹ̀tì lórí. kí n gbogbo ilé. ewé lò sí gbẹ́sẹ̀ kọ wálẹ̀. gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ jẹ́. gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ kú jẹ́ ọ̀pọ̀ gbẹ́dẹ̀ yẹn ló jẹ́ sí ilé bọ́ sọ̀rọ̀ ni ọmọ bàjẹ́ o. ẹ ìyá wa jogúnba hmm? òun ló fẹ́ kẹ́ wá bá ń kọ ìyá tó fi lọ pè yí wá láti. kọjá òun ló orún kan ẹ mọ́ fẹ́ tọ rẹ̀ dùn. ẹ ṣé wọn á sọ pé ìnìwọ náà dọ̀ rẹ̀. ẹgbẹ́sẹ̀ rẹ lórí ilé yìí mọ ọrìn bó ṣe ń sin yóò mọ ọrìn ọtí. ẹ jẹ́ orin mi kọ́ mọ́ ní tọ̀ rẹ̀. sẹ́yìn ọpẹ́ bí ẹ wò ó èmi ò fẹ́ wá ìyá wa fálànà ẹgbẹ́ mọ̀ ọ́n sẹ́yìn bá ṣe wípé ìfẹ́ disrespect yẹn lálẹ́ ìkí bínú lálẹ́ ìkí fẹ́ jà lálẹ́ ah! tí ń fò mọ yín lọ́rùn tí ń dàlámú ọ̀bọ tí ń yasọ mọ yín lára pẹ́ẹ́pẹ́ ní ìsìn. wọn ò bí ìyá rẹ àbẹ̀lérí ibú ni ọ ni kì í ṣe wọ lórí fún ọ. oníkàrùnkún ló ti ní ìdánwò tí rẹ pọnrọ ìyá wẹ́wẹ́ ìdánwò tí yín lẹ bá ọkọ mi ó yán. gbọgbọgbọ lọ́lẹ̀ rẹ̀ bí bá súnmọ́ rẹ̀ wọn ò bí ọjà. nígbà bọ̀dọ̀ àmì gan fẹ́ ìyá àjogúnbá mm. wọn ìlú wọn wọn ìlú wọn ogun rẹ gbọ́ tó bá kú ya yín lẹ́sẹ̀ lẹ́nu gbogbo ẹnu bá kò lè kù mí lẹ́sẹ̀ ní olú eléyìí tí gbọ́ngbọ́n kan sí i àbábọ̀ orí rẹ̀ bú ó yà tẹ̀lé mo ní ò tẹ̀lé. ìyá wa ẹ dákun ní sùúrù hmm. ọkọ wa mo fẹ́ kó owó ojú mi méjèèjì. ní kí ni. láàárín èmi àti yín nínú ọkùnrin lódò náà yín ṣé ń tẹ̀sí sọ tẹ̀yìn lọ. àtàrà ìbáyé láti wọn yanra wa jẹ àwọn tó ju gbogbo wa lọ́nà wọn máa ń yan wa jẹ kò sì sí nǹkan tá a sì sí àgbò náà là á dàkẹ́ ìwọ lorún kan ló tọ̀ àmọ́ òní bá mi ti kú ẹsẹ̀ ẹ jẹ́ ń gbádùn ayé mi mọ́ pa mi ìwọ náà mọ́ ìrìn ẹjọ́ rìn mi mi mọ́ lára mi wọ́n á kọ̀ ní tí ìsáni mọ́ ẹ̀dà lórí iṣẹ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹni orún ẹ wo bó ṣe múra mm. ó múra bí ọmọ ilé lùbọ̀ọ́ ó dàbí àwọn tó ń. yóò lọ ṣéǹjì. ṣé ẹdúró náà ṣé ẹni tó jókòó tì í ṣòkòtò tọwọ́ ààrẹ bisikẹ́ẹ̀tì tọwọ́ kèésì àtijẹta ló ti wọn ṣe. àbí ṣé kò rùn sí. kò bọ́ gbogbo rẹ̀ ń rù tì í. ẹ̀sọ́ ẹgbẹ́sẹ̀. ó dá gbẹ́sẹ̀ lórí rẹ̀ jẹ́ ìgbèjà rẹ mọ̀ bọ̀. àrò àbí òdìdé kọ́ fi kí nílẹ̀ kọ́ fi kí nílẹ̀. Ah. Dọ̀tun ilé tó kàn ń pe dọ̀tún dọ̀tún dọ̀tún kí ló ṣẹlẹ̀. dọ̀tún hmm? dọ̀tún kí ló hmm? ti yọ tójú ẹ̀ kúrò báyìí àbí kí ni nǹkan tó tún kù nǹkan tó fẹ́ mo ti fún ẹ. I mean understand bóyá kò ṣàlàyé fún mi dáadáa kó lè yé mi. Hmm. ṣe bẹ́ẹ̀ yan ọkùnrin náà lélẹ̀ tó bá di pé ẹ̀ tí ì gbàrú obìnrin báyìí tóbìnrin yẹn bá sọ pé kẹ́ jókòó ẹ máa jókòó tó bá ní kẹ́ dìde ẹ máa dìde kó bá ní kẹ́ fò ẹ máa fò tó bá sọ pé òun nídìí orí lion ẹ máa wá jáde àmọ́ kété tẹ́ bá ti gbàró nídìí ẹ báyìí ìka kan báyìí kò lè wọ̀ yín lẹ́nu mọ́. Mm. Ah, bí n pé ọ̀rọ̀ yé mi tí bá ní kò yé mi irọ́ ni mo pa mm-hmm. sórí gbogbo nǹkan tó sọ yìí ó kọ́ mọ́ láwùjọ àwa ọkùnrin àmọ́ wọ́n fẹ́ kó lọ fi ọkàn balẹ̀. Mm. lọ fọkàn balẹ̀. pé kí n lọ fọkàn balẹ̀ pé èmi ló kọ̀ tó máa jíù tàbí normal thing tẹ́yìn ọkùnrin máa ń ṣe. àrùn ah, àìrọ̀ oh lọ fọkàn balẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kí ṣọmọ bẹ́ẹ̀. èmi ti pẹ́ o. Hmm. ìdí ni pé bíbélì sọ wípé nípasẹ̀ ìwà wọn la ó fi mọ̀ wọn hmm. ní ìpasẹ̀ ìwà tèmi dọ̀tun ní ìwọ pàdé pé ló máa fi mọ̀ mí tán ló máa fi mọ̀ nǹkan tí mo lè ṣe ló máa fi mọ̀ ara tí mo lè dá. mo dá ṣòro mo like lines bíbélì tó sàn sí iye bible jọ mo ní bible. bible. Mm. kí ló fẹ́ fi ṣe. kókó mo wá náà nà kó dẹ̀ wọ́n nǹkan tí mo fẹ́ fi ṣe. Uh, yes, I think we have a Bible here. Ah. <coughs> okay, mo ní Bible yìí. Okay ìwọ náà dì mú yes dì mú dáadáa náà ok mo fẹ́ kó búra fún mi wàá sọ pé èmi lágbájá ọmọ lágbájá ọjọ́ kíjọ́ tó bá ti da èmi bí n pé ọmọ wàṣà oríṣiríṣi ọ̀rọ̀ yìí so o gbọ́dọ̀ toast obìnrin o gbọ́dọ̀ ní anything papọ̀ pẹ̀lú obìnrin kóbìnrin jìnnà sí kí wọn náà jìnnà sóbìnrin èmi nìkan yes. láti lè proof fún ẹ pé mo love ẹ báìbù ló wà lọ́wọ́ mi èmi dọ̀tún dáhùn sí mo wá búra lónìí wípé ìjọkíjọ tí mo ba dalẹ̀ tàbí mo bá obìnrin kankan ní àjọṣepọ̀ tàbí mo tẹ̀ kọnu sóbìnrin ní ìyàtọ̀ sí wọ gbogbo ìgúnnú báìbù yìí kó máa jẹ́ tèmi kí n má rí bá ti ṣe. Ah, kí n má rọ̀nà no baby stop no no no no baby náà mi ò sọ pé kó máa ṣépè náà jẹ́ kí n búra mi ò sọ pé kó ṣépè sórí gbogbo ègún tó wà ní. ègún kan kò ní sí you know what. a ní gbogbo ègún ní báíbù yìí wá sọ́dọ̀ ẹ̀ lápẹ̀rẹ̀ baby you don't need it. Shuri, I want to prove to you that I love you. now I believe that you love me and I appreciate it yes nǹkan tí mo need náà ló ti ṣe fún mi i just want the assurance and you did it i appreciate you and i love you. it's okay it's okay tó bá fẹ́ kí n búra mo fẹ́ kó mọ̀ ni mo fẹ́ kó mọ̀ pé lẹ́yìn ìwọ kò sẹ́lò mi. bẹ́tà o. ṣé eh, <coughs> wípé the bible ni. Ah, kí ló fẹ́ kí n fi bible ṣe. just hold it. Ah, no, no, no, no, no, no. No, just hold it. Ṣé ẹ dìímú náà? Eh, eh, it's unnecessary. Unnecessary, just hold it níbẹ̀ sórí bó ṣe di bíbélì yìí mú yìí èmi ò ní sọ fún pé kò ṣe pé o just because I trust you àmọ́ gbogbo egun báíbù yìí jẹ́ kó máa jẹ́ tèmi tí mo bá dá ẹ I trust you owó dẹ̀ ní láti ṣe pé but there is a clause the condition tó wà ń bẹ ni pé níwọ̀n bá àgbà tí wọ́n bá ti wà faithful ni gbogbo ègún yẹn àti pé tí mo ṣe máa jẹ́ tèmi àmọ́ if you are not faithful gbogbo ìpè yẹn ò ní ṣe o. ìkùdẹ̀ ní iṣẹ́ mímì náà yóò múná àní kúkú lé tó gbogbo ilé yìí. I love you darling. ah ọlọ́mọ dúpẹ́ o ẹ kú lé o ah ah ẹ ní sórí burúkú bí ẹni ìyá ìjọ ní kẹyìn ah, ah ẹ sọ mi kí n wọlé ni mo jókòó ẹ̀yìn náà fàkùrẹ̀tẹ̀. bọ̀dá wà sí rédíò ní kí wọ́n ti ṣe tv ni. wọ́n ti ṣe. wọ́n ti tún tẹlifíṣàn. ìgbà tẹ́mi wá dé láti ibi iṣẹ́ tẹ̀sí mọ́ ọ̀rẹ́ mi lẹ́fẹ̀ẹ́ wo tẹlifíṣàn ọyẹ ìdíje lọ bá àwọn ọ̀yà yín nulẹ̀. ẹ fẹ́ dúró kẹfì jẹun tán kàfi bá yín pàkì àbọ̀ mi ní. à lójú ara yín pé àbá mi máa ń jẹun sẹ́kù wẹ́dà tí mo ẹ wẹ́dà tí mo ti ẹ̀ bá dé láti ibi iṣẹ́ ìkọ̀gbá kí n jẹun kí n sẹ́ń jẹun kù ìrìn àdàbà ní jẹun kù fẹ́yẹ́ lé èmi ì sí ìsàdàbà ìrìn àti jẹun kù fọ́mọ́ ṣé pé kí n máa jẹun kí n máa náwó mi díẹ̀díẹ̀ kí n máa fẹ́ kí ó kó pamọ́ fọ́mọ lọ́jọ́ iwájú àbí fúnṣọ yóò tẹ̀ kí ara rẹ̀ àwọn òbí mi ò jẹun kù fún mi wọn ò jẹun kù fún mi tí n bá jẹun kù fún yín tí n bá fowó lẹ̀ ẹ lè mọ sí rádaràda ẹ bí dé fídíò ṣe ń sọwọ́ bàbá rẹ̀ kọ́mọ̀ kọ́mọ̀ sí owó mi ń ṣekúṣe kọ́mọ̀ kọ́mọ̀ sí owó mi ń ṣekúṣe fún ìdí èyí ẹ mọ̀ fọkàn sí pé báyà máa jẹun máa jẹun kù fọmọ mo fẹ́ jẹun táwo táwo ni can you please leave leave wọ́n jẹ́ ń pariwo mọ́ wọn ọjọ́ iwájú wọn mọ̀ sọ pé justice for the children their daddy shout on them èmi ò fọ́sí o èmi fẹ́ òsì o ọgbọ́n ọjọ́ ń pè òkèlè ìtàn tó fi kọ́ọ̀tì fóònù. Yeah! láì ṣe kúskúsì tán jẹ́ ń kótónú wàhálà ìsọ́àlò ló ń dún wúrúwúrú yìí kí ni fi sínú ilé yìí ìsọ́àlò <laughs> ń dún wúrúwúrú wàhálà máa ṣẹlẹ̀ <laughs> wèrè akọni tó ń wò. Ah. ọkàn mi sọ fún mi pé mi ti kula ni mo gbé ah. wàhálà àyọ̀ká rọ omi ọyàn sínú kúlà fún mi. tuntun ah, ah, ah. àlìfùlání ni. ọmọ wo ló ń dún bí eléyìí tí wọ́n fẹ́ yọ bátìrì kúrò nù ẹ̀ àbálẹ̀ mi ọmọ ọlálọ́mí ọmọ ọlọ́fà mọ̀dọ̀ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. ọ eh, ṣe kìmí kó sọ pé ọmọ wàhálà wàhálà. ọmọ wàhálà wàhálà. Mm, ọmọ ọmọ fò. bó o níbi iṣẹ́. ọmọ kọ́lé kì bí ẹyẹ. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ pè mí. irọ́ mo pè ọ fún kó mo pè ọ fárùn mo pè ọ fún àlébà àti àfàtó tí orí bó ṣe wá tàka sórí tó ń tí ò dá bó ṣe tàka òsì dànù fún àwọn èpè tí mo gbé ọ̀rẹ́ ni ọ̀rọ̀ tá gbó sọ gbẹ̀yìn tó fi jáde láyé ègún náà máa ń pè mo gégùn fún ọ bó ṣe wá tàka sórí ó yẹ kó ní attack back to sender attack. mo wá dà oúnjẹ o sì fi mí lọ́gàn balẹ̀ pé kí n máa bọ̀ ọ́nú ilé mo ní ní ẹ̀rìn tí mo lè rìn lọ mo ní lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi bó ṣe wò mí mo máa ń ebi ló lé mi dé mo sì bọ́ sọ́ olóṣèṣọ́ àlò ìṣèṣọ́ àlò wà wò ni. granite. sọfẹ kọ́lé sínú mi ọbẹ̀ ṣe foundation. bó ló ṣe débẹ̀. bí ìbò ni kẹ̀kẹ́ ṣe wọ lóúnjẹ fún fún mi kàn. ẹgbẹ́ nu sọ́njàre. ẹ tó máa wá rọ gbẹgbẹgbẹgbẹgbẹ ni kò sọ́ọ̀fù jẹ. gbàtẹ́ dákun gbàtẹ́ fẹ́ kú òní láàárọ̀ yìí èló lẹ fi kalẹ̀ lé ẹ fi kọ́bọ̀ kalẹ̀ ẹ wá wọnú lé wá ẹ sì rò bóyá kẹ ẹ bóúnjẹ ẹ ọkọ tí ò bá ti fowó ọbẹ̀ ńlẹ̀ ńlẹ̀ kò yẹ kó bọ́ bẹ́ẹ̀ bó ṣe rí nù. oúnjẹ wo ló retí Ah, jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan ń ṣẹlẹ̀ nínú ilé tí ò yí ọ̀rọ̀ ẹni tí ọba sì ti sí ń bẹ̀ kò ní béèrè bó wọn ti pín bó ti ń wọ̀ mí mo fowó ọbẹ̀ lẹ́wọ̀ ìfowó ọbẹ̀ lẹ́wọ̀ ẹni oúnjẹ mi bá ti kàn tí ó sì fún mi yọ gbọ́dọ̀ sí oúnjẹ ẹlẹ́ fún mi. ẹgbẹ́ nu sọ́ọ̀hún tóró ló ń lanu kọ̀kọ̀ọ̀kọ̀ bí ẹni da sọ́ọ̀fù jẹ́ oníwájú orí gbádágí dákun àwọn yìí nìyà ń jẹ o gbọ́ ọkọ tó bá ti fowó lẹ̀ kò lè róúnjẹ jẹ. sórí àwọn tó tó mi ń lé ẹ̀gbọ́n rẹ̀ arówó ìyàbù náà fi ṣe máa ń sowó yàfùyàmù fáwọn ìyàwó ilé rẹ̀ lórí ọ̀sán bẹ́ẹ̀ mi náà ṣe máa tẹ̀wọ́ fún ọ ọwọ́ tí n fi tẹ̀wọ́ wíkìlò ti mu ilé tẹ̀wọ́ fún ìyàwó òfò kan nọmba wánu nọmba tó èmi ìsàwọ́ ìyàbù náà ẹ̀gbọ́n rẹ̀ owó ara mi mọ̀ ná mo ti ń ṣiṣẹ́ two four seven mo ń kọrùn bọ́ abẹ́ ọkọ̀ kí n tó rówó ni fún lẹ́yìn gbogbo ẹni tó bá lòun ó gbógun tì mí ogun ọ̀run bá mi gbógun tì mí. Ah, olúwa o nínú ilé yìí gbogbo ẹnikẹ́ni tàbí inú obìnrin tàbí gbé jáde tó bá lòun fẹ́ ṣépè fún mi olúwa o ìlú ọ̀rá o. bàbá sẹta èmi lọ wọ́dà náà rà fún. ìṣòro tí nǹkan ọ̀dà rẹ̀ báyìí ni ọmọ tó fi mú wa kí e ṣe. sídi ọkọ wa. sídi ẹ pẹ̀lẹ́ mọ. sídi mọkùnrin sídi mọkùnrin sídi mọkùnrin sídi mọkùnrin dìde. Ah, sídi ẹgbẹ́ kò wá lé tí ò sí. a ah, ó sí ọmọ rí Ah, sọnù kọkọ sàǹjẹ náà. Ah! Ah! ọkọ mi ẹ káàbọ̀ kí ló dé sáwọn ọmọ ti fi òkúta ṣeré hàn eh, ìyàwó ní káwọn ọmọ wa kó ohun tí wọ́n fi ṣeré. èyí tó fi ṣe tẹ́ǹtẹ̀ kù ni. wò yàwó tẹ́ ẹ ní kí n fẹ́ sorry wò yàwó tí mo fẹ́ fúnra mi sí dí wọ́n tó ṣe lẹ́fún mi tó ní kí wàá mọ̀ jẹ. láì ṣàdì òkúta àdàkùn ó sì wá ní kí baálé wa mọ̀ jòkúta kí nìyẹn. wọn ò fowó ọbẹ̀ lẹ́ẹ̀lé kò sì yẹ kán bọ́ oúnjẹ. Ah, irú ọ̀rọ̀ wo nu sọ ti rí ní tó gbé lé sọ ti English ṣé bó ṣe fẹ́ mọ̀ ṣe wọ́n kọ́ wa rẹ̀ ọ̀fẹ́ kọ́ gbẹ kú ó ti dá báwọn. nọ́mà nọ́mà ọmọ sọ pé mi ò fowó ọbẹ̀ ilẹ̀ lòún fi fẹ́ sọ mi dákun gbà mí ṣé gbogbo ìgbà mo fowó ọbẹ̀ ilẹ̀ fún. ẹ ẹ ìfowó ọbẹ̀ ilẹ̀ àmọ́ ń gbà mí náà ẹ mú fi ọ̀dọ̀ náírà lẹ̀ ẹ sọ fún wa pé ká ru pando kí n rọ̀ ẹ̀fọ́ kí n fi pọ̀ mọ́ ẹja oríṣiríṣi ẹran kí n kó sínú rẹ̀ a sì ṣe torí àní ṣọ́ọ̀ṣì. Ah! sídìsọ ti ń jalè ni hundred naira ó fi ro pando tí ẹ mọ̀ ta o wọ́n mọ̀ jí ọ́ o. ọmọ mánéjì oh. ọmọ mánéjì olórí ibú sáré tẹ́ gbé wálé. ní kéde ta ni ọmọ mánéjì. ọtọ ìyáálé rẹ lẹnu tí wọn ṣèjì rẹ. ó ṣe ẹmọ ní ó ń sa iṣẹ́ lára. ṣé ẹ ti rí ṣé ẹ ti rí ń tẹ fà nígbà wọn wá sọ fún yín pé síríkà tuntun òyìn tẹ̀rín gbọ́ ṣe bẹ́ẹ̀ tí ní tẹ́ gbé wá nínú ọya ṣe é ti di àdìkúta ẹ mọ̀ dùkúta. wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ sì di. Ah, ilé mo mi sí báyìí mi. Ah, ìyàwó ẹ káàbọ̀. èlé báyìí mi èlé kí ló farigun. àjogún bẹ káàbọ̀ òjè ẹ wo ìyàwó lórí ibú tọkọ wa gbé wa ó sì gbókùtà alẹ̀ fọkọ wa kí wọ́n mọ̀ jẹ́. Ah, mo dáràn sí lóòótọ́ ni ó ti jiná òkúta bí ibò. ẹ wo ó sọ wọn dàdùkúta. ìdí tí ìyá yín ta fi ń pe ìyá yín àgbà lábàláyé òní lọ gbọ̀tàn sórí bó ṣe wà ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n ikú ńlá ẹ̀gbọ́n mi jẹ́ bíi kílìsì ni ẹ má ké àjogún bẹ́ẹ̀ ké bẹ́ẹ̀ ké màá tún sa yín lálẹ́ ìdí tèmi ṣe é gbò wọ́n gbòkúgbò tó ń bá ti kàn wọ́n sídì wọn máa ń kanra wọn. Hmm. làwọn ò ṣe gbọ́dọ̀ yìí ṣe gbọ́ bí ilẹ̀ gálí. àkínní yun kí ló ló fa mẹ́ẹ̀sì èmi ò fẹ́ rú rẹ̀ èwo ní ká máa ṣàlàyé ká máa yan náà ìsìnbẹ̀ ṣe ń ṣe. ní sùúrù fún gbọ́dọ̀ wọn àárẹ̀ sórí ìwà ọmọ burúkú àyọ̀ká yìí ọbẹ̀ dalẹ̀ mi èyí ni ìdájọ́ mi mo tilẹ̀kùn mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ọ̀tún tajà mọ́ kẹsẹ̀ ṣọ́ọ̀bù tí mo gbà fún ọmọ ṣọ́ọ̀bù abẹ́rẹ́ ni wọn ti bí ọ. ẹni tó wọ ọ̀dọ́ ah, mọ́. ọkọ wa hmm, ọkọ mi wọn ti bí ọjà one two three four eleven thirteen sixteen fifteen fourteen fifteen nineteen twenty. wọ́n tí ì bí ọ̀dà. ẹ wo ìyàwó tí mo fẹ́ lé lùsì káàntì ah. ó fò láti nine ó dé orí nineteen kọ́ ta eh, fáwọn tó ràn primary. Eh, ọkọ̀ wa mà ti kọjá ààyè wọ́n ti kọjá torí ìdá ẹ̀ lọ gbé wọ́n mọ̀ ti dọ́jú orí yín lọ. gbogbo tí ń sọ̀rọ̀ sí ọmọ bàjẹ́ o. ẹ sílẹ̀ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò oṣù mẹ́fà lónìí tún dé yàrá rẹ̀ ẹ̀yin méjèèjì ní kẹ́ wá ṣèpàdé ta ni ọmọ dáná ta ló rún ọmọ kan. ìyá mi àjogúnbá ẹ pè fún wa ẹ mọ àmọ̀rí yín bá tó yẹ yín ẹ mọ̀ sóúnjẹ kémi ọmọ ọgbà tí. àbí ibo kémi mọ̀ sóúnjẹ kí ọmọ gbádùn ọkọ wa. àkíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kémi ọmọ sùkẹ́ mọ̀ sóúnjẹ. o ọkọ mi sọ gbádùn tí n bá sẹ́yìn rẹ̀ sọ mo fẹ́ lọ lè sanra rẹ̀ mo fẹ́ lọ lè sanra rẹ̀ ẹni ọdún bá kún ọwọ́ bá nínú yàrá tọ́lá fọ́ọ̀kọ̀ mi ti bá sẹ́yìn rẹ̀ tọ́lá fọ́ọ̀kọ̀ mi ti bá sẹ́yìn rẹ̀ tọ́lá fọ́ọ̀kọ̀ mi ti bá sẹ́yìn tí rẹ̀ sídìí sọ fún mi gbẹ́gbẹ́ ojú ọ̀nkọjá mọ́ ń dín mi láwo. ibi ìsà tọ́ba bubu ìsàlẹ̀ tí bá sẹ́yìn tọ́ba bubu ìsàlẹ̀ tọ́ba bubu ìsàlẹ̀ tí bá sẹ́yìn. mo kò mọ̀ báwo ó ṣòro ṣe ẹni ò bá bá wọn débẹ̀ ṣóun yóò mọ̀ já fitafita pé àfijọ́dán kó bá wọn débẹ̀ ṣùgbọ́n tó bá débẹ̀ tán ó lè déwu. Bọ́ọ̀lù ọlọ́run ló ń bọ̀dọ̀ àwọn ọmọdé ẹ̀ bọ́ yìí ká. Wọ́n máa ń sinmi létí, wọ́n máa ń sinmi létí, wọ́n máa ń sinmi létí. Mo ní ti jẹun lójú àlá lódùn ẹ̀gbọ́n bó ṣe lẹ́hún wẹ́wọ́n ẹ̀tọ́ kù ọlọ́run lódùmarè gbà mí dìde dèjì bọ̀ yìí o mo rí. ẹ kó ẹ kó oògùn ayédèyìn lẹ́yìn mi mo ní ká kó mẹ́nu. Ah. ọlọ́run lódùmarè gbà mí bọ́ọ̀yì ti lọ. <laughs> mo rí. mo mọ̀ dáràn wàhálà àlá ni mo lásán kí ló tẹ ah. ah, jí mi kí ló tẹ jí mi kí gbójú àlá kí n gbàgbé lọ síbi tí mo fẹ́ pé ẹnì kárí àmì ti kẹsẹ́ kò dáa. Ah, à irọ́ wele ẹnì kárí àmì. ẹ̀jẹ̀ irú yín wá lọ́yẹ̀ kéèyàn jírí ni ẹ̀yin àkọ́túnrẹ̀ sùn nọ́mọ̀nọ́mọ̀ àti bá ní mo fẹ́ mọ̀ sọ̀rọ̀ mi padà ní ìsìn ìlérí sóhun sínú aláàmì mọ́ wá ìtẹ̀wájú mi kí ni ẹ́sẹ̀nsì rẹ̀. ẹbí kó sọ̀rọ̀ mi mo rí fi mo fi jẹun lójú àlá ẹ̀yàbó eh, mi. tani jẹun lójú àlá tẹ tẹlẹ mi dójú oorun yẹn wọn ti ń ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ kí ló wá ń ṣẹlẹ̀ àbú mi. ẹ ṣe mọ ṣe ẹyin mọ̀ mọ̀ bèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́tùn máa fa àbúrò yín sí ṣé mo jẹ́ fámìlì yín lójú àlá mi bẹ́ẹ̀ ṣé wo mi nìsí hmm. nínú àlá náà mo ti pé mo ti ń tẹ̀lé ọmọ kan over ten years ni mo ti ń pè tí ọ̀dà mi lò eh. àlá mi ń gùn gan ibẹ̀ ni ọmọ ti wá gbà fún mi fún àìlọ́wọ́ bá mi ó sì bọ́ gbogbo aṣọ mi lẹ̀ ó wá fún tàǹdì mi ó wá bẹ̀rẹ̀ sí ní farahàn mi gbogbo etí ah! bẹ́ẹ̀ ni mo pariwo ní ìlọdún kékeré nígbà ọmọ ìbẹ̀rẹ̀ sí ní bá mi ṣe eh. mo kọ́kọ́ gbàgbé gbogbo kọ mi fúnra ní gbígbé kí ló kọ mi mo ní mi ò rántí bó ah! ṣe gba pátá di mi nù ọkàn fa alágbàngílà mi jáde ẹ fi ẹnu báyìí lẹ jí mi wáyé tẹ jí ah! mi. bóyá fẹ́ gbogbo eyín ẹyin. ẹ jẹ́ kó gbà á ẹ̀yin jíde ẹ jẹ́ kó gbà á ṣé mo ti ra Corolla ni nígbà wọn ta Corolla ni wọn tu ṣé mo ríra ni kọ́là ló ti di three four yìí ẹ mọ ìtọ́ wọn kílẹ̀ mọ́tò ní sìn ẹ jẹ́ kó gba ògo mi lójú rẹ fílẹ̀ ẹ fílẹ̀. ọ̀dà má bínú àbúrò mi ah. sórí téèyàn bá ti ní iṣẹ́ ní ọwọ́ oorun kórun eékún yàn yín hmm. òṣèdì ti débẹ̀ ọmọ aláṣẹ jẹ òwò ti dé ọmọ aláṣẹ là mo ti gbé mọ́tò ní wọ́n rí. mọ́tò yín kan náà. sórí bọ́ọ̀yì dìgí yẹn jọ mo mú ọlọ́ọ̀ lódùmarè mo mú bẹ́ẹ̀ mo mọ̀ pé mo ti kọjá àyè mi mo ẹ̀ síbi mo ṣàgbé mọ́tò yìí lọ àwọn mẹkáníìkì búkúbúkú yìí mi gbé kò ṣe é gẹ́gẹ́ bí ẹ̀ mọ́ pa mọ́tò yàtọ̀ èyí ẹ bá ṣe bá ṣe ọwọ́ bẹ́ẹ̀ ní ìgbé mọ́tò kú bẹ́ẹ̀ ó jẹ́ ká pariwo gàgàgàgà mo wá ro fi lọ́wọ́ yìí mo gba owó yìí mo waste o ti tó gẹ́ di ẹgbẹ̀rún padà sí ọ̀dọ̀ múrí jẹ́jẹ́ jẹ́. tó mọ wọn mọ́tò yín ẹ̀sọ́. tó ti yẹ bẹ́ẹ̀. ẹ wọ ah, ẹ̀dẹ́gbọ̀n kún mi jáde intro tó yẹ kẹ́ ẹ ṣe lóní ṣókí ẹ wá mọ́rọ̀ ẹ̀ ń fàágùn ṣé mọ́tò yìí ti tẹ́lẹ̀ náà ni tí wọ́n ti bá yẹ ẹ̀jẹun lẹ́fẹ́ kí wọ́n á tún ṣe àbí wọ́n ti bá yín sípò mọ́tò mi látòkè òkun. mọ́tò ni èyí bọ́ọ̀ yìí. ẹ wo kádàrà tó jọba la mo ti ní kán bá wa yà wá tipẹ́ wọ́n sì ti ya èmi àti yín gbogbo ògo wá bára wọn mú kájọ máa ṣiṣẹ́ papọ̀ èmi nìkan mọ́ mm. mọ́wọ́ mọ́tò yín kò lè wọ́ọ̀kì mọ́ kò lè wọ́ọ̀kì àbúrò mi àwọn àìmí ìsàbúrò ìdí wọn mímí lọ́rọ̀ yín rè mo jẹ kí ni kí ló dé pèmí lábúrò ẹ jẹ mọ́ bínú kí ni ní ìsẹ̀pẹ̀ pèmí lábúrò nọ́mà nọ́mà ẹ jù mí lọ. ẹ ṣó orí ní àdó tiwa ní Ondo béèyàn bá ti dóyè bá jẹ́ fèmí ó bí ẹ ẹsẹ̀ mi ó bí ẹ tó ti yẹ bẹ́yẹn àbúrò mi là ń pè that is respect yàtọ̀ ẹ jẹ́ fi respect Is rẹ̀ sí bùkà. àwa náà ní respect lọ́yọ̀ àmọ́ ìyẹgbẹ́ mọ iye ọmọ tóbi la mọ́ fi yẹn di ọ̀rọ̀ tiwa èpè kó kálukú gbọ́mù rẹ̀ gbé ọ̀fọ́n ti tọ́gbẹ́gì ẹ kẹ́kọ̀ọ́ yín dání èmi ẹ̀sẹ̀ family yín tẹ́ bá fẹ́ wọ flight láti Ọ̀yọ́ dé ìlú yín ẹ mọ̀ pé three hundred and fifty thousand local flight ti gbéra àwọn tó ń wọ yankí gan wọn ti fẹ́ káńsù wọn pé ah, owó tíkẹ́ẹ̀tì ìwé olùkọ́ ẹ̀fọn lọ́mọ abẹ́lẹ̀ tẹ wọn àtàṣe ara yín kí wọ́n bá yín ṣẹ́rú. Ah, yín sábúrò yín sẹ́ ẹ̀ ah, yín lè bá yín ṣe mọ́tò mọ́ ẹ mọ́ lọ ẹ tètè mọ́ lọ kí n lè padà sẹ́nu oorun tí mò ń sùn kí n lè resume wàhálà. mo máa ń wé bí ẹ nínú. kí ló bí yín nú. kò sí àbúrò mi <laughs> mi ní lára pààtì fún àbí mọ́. ọ ẹyẹ mọ ibà. ṣe máa transfer owó sí ẹ bẹ́ẹ̀. kí ni ṣe yín báyìí. owó nínú àkáǹtì yìí. máa bójú yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí o máa bójú yín bẹ́ẹ̀ yìí ànímọ́tò yín bẹ́ẹ̀ mẹ́ẹ̀lẹ́ rìpí ẹ̀ mọ́ mẹ́ẹ̀lẹ́ kọrùn bọ̀ ṣé kó wọ́n lù mí lọ́rùn kí n kú ni. èso wa rí mo fẹ́ gíyàn ẹ bẹ. gíyàn. ohun tí mo fẹ́ sọ fún ẹ báyìí. ok. iyán ti yàtọ̀ ọbẹ̀ ètò tó ti ti bọ́ sí owó yán. ẹ má jẹ nǹkan yín èmi ò sẹ́ni tó jẹ. owó ní àkáǹtì. ẹ mẹ́ẹ̀sì lẹ́ra pààtì fún ara mi mọ́ ìwọ máa kó o sẹ́ni tí yorùbá àti kò fẹ́ gbà lọ́wọ́ mọ́tò yìí fún àdé waste ẹ̀ i just love this car. ẹ ṣe rí ẹyin alọ́bàṣọ kìnnì kan eh. ó lẹ́yìn tí bá wà wàhálà ẹni ọlọ́run lè rí àlòkù ọkọ̀ ṣé rí ọkọ̀ yìí nìsín ó ti di àkúfọ́ ó ti kọjá àlòkù ẹ pé àwọn dè mọ́sà ní yankí kọ́ bá yín ra mọ́tò wọlé kẹ̀sì clear fúnra yín irú mọ́tò bá mo lè mọ bá yín túnṣe àwọn mọ́tò tí owó ìbò ti kó lára ẹ̀ bẹ́ẹ̀ bá délé padà sí company òyìnbó sọ pé no no no i know nothing about this a ní ìlébà yín sọkọ ìmọ. ṣé gbogbo òyìnbó. ẹ ọ ṣé mi ò kàwé ni ọ̀tá àlùmí ìsàbúrò yín ẹni ìrẹ́ tó ti fẹ́ ẹni títí ẹ ti ta ìwọ̀n wẹ̀ ní kúra. àlùkò díẹ̀ ọlọ́ọ̀lọ́ ẹ pé wọn ló ń do. sọ ma ẹ pé <laughs> kọ́ ọlọ́ọ̀lọ́ ìjọ àbúrò mi jọ wọn. ẹ má fọwọ́ kan mi o ẹ sá ma fọwọ́ kan mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń darẹ́ rìn ìlú ni màá ní kán wá bá yín lù sẹ́rin tẹ́rin ẹ sá ma fọwọ́ kan mi. ẹyìn àwọn ọmọ yín dà àní mi ìsàbúrò yín. Uh, okay yeah yeah um I'll call you. Um, yeah, that's okay. Um, you know what I'll do? Um, let me talk to you later, darling. I'll, I'll call you. I will. All right. Mind calling. Mind kini. No. Uh, Mind ìwọ tí mo mọ̀ kó máa sọ rubbish lábẹ́ ẹ̀kọ́. <laughs> Mo no, ọdún lè ṣe jà. No no no kì í tẹ̀ ń ṣe yẹn yìí No, hmm. <clears throat> um, Báwo ni ló máa ṣẹlẹ̀ ní wíkẹ̀ndì gan? Does you understand? Oh boy. Eh? Èyí sì ni Wednesday kílé tó ti yá ń nípa friday iṣẹ́ ò káyà lára ni bíbélì gan ni ká má ṣàníyàn ọ̀la. a jẹ́ ń ṣàníyàn ọ̀la wà láì mi ò fẹ́ lọ mess up bíi ti last friday yẹn ni o mọ̀ pé iṣẹ́ já iṣẹ́ já mọ́ mi lórí náà tí mo fẹ́ wà prepare dáadáa ló jẹ́ kí n máa sọ fún ẹlẹ́yìn. báwo rí eléyìí eléyìí wà very very serious iṣẹ́ ò lè jáde lórí. how. Um, that my American friend um, Tyler ó ń bọ̀ nàìjíríà ní friday so àjọ máa lọ gbé àbádẹ́ ti gbé àfẹsẹ̀ kan débẹ̀ àṣẹ nọ́mà. wow that's wonderful. Yeah. but is it is it coming on vacation. no ọmọ eh, research àbí documentary tó lóun ṣe lórí polygamy mi náà ló bá kí. àwọn òyìnbó ya wèrè gan-an ah, hmm. ìgbín wọn bá ti tẹnu mọ́ ọgì báyìí àwọn méjì ọ̀pọ̀ oògùn dandan. wàhálà ẹ̀ pọ̀ wàhálà ẹ̀ ti ẹ̀ pọ̀ wàhálà ẹ̀ pọ̀ gan-an. ọ̀lẹ́ báwo ni fún mi. mo wà ókè. ojú ẹ̀ ń dán ṣé ó tọ́jú ẹ̀. Ah, ó ń ṣọ́ ẹ̀. ògbọ́n ni olójú ẹ̀ iná lè mi. ìwọ ọgọ́ ni mójú ẹ̀ dán. èmi gangan à ń gbọ́. Ah, wọ́n ń try best ah, ẹ̀. wọ́n ti làmọ́ ẹ̀ wọ́n lè try ẹ̀. ẹ̀hún náà rẹ̀ ló dá ìgbà tó náà gan dá yé àtọ̀ hmm. ádámù àti ifá gan fẹ́ lè sọ pé ọlọ́run try wọ́n padà bójú ẹ̀ jẹ́. so bójú ẹ̀ jẹ́. ìlọ kì í ṣe pé ó ń try àti bàjẹ́. àwọn obìnrin ìgbìmọ̀ ìgbìmọ̀ bójú ẹ̀ jẹ́. ó bàjẹ́ gidi ni ṣé ó máa jẹ́ nǹkan bíi pepper desire àbí. no kò ní ìdìbò fún láìkẹ́. no mi ò máa yẹn. gbọ́. kí Dọ̀tún máa bá obìnrin kó lọ máa búra at this age I just don't understand kí ló kí ló rò débẹ̀ it's totally wrong. ọ̀nkú ọ̀rọ̀ ẹ̀ ò yé mi kì í dẹ̀ ṣe pàkí ń bá sọ̀rọ̀ bọ̀tẹ́ ẹ̀yìn wo Dọ̀tún yìí ó ní orí kunkun gan nickname ẹ̀ orí kunkun ni because mi ì mọ hé mẹ́mí ìmọ̀ nǹkan tó ń rò tó fi pé àá. Ah, ah, òun fẹ́ lọ búra fún pẹ̀lú obìnrin ìwọ tó jẹ́ pé òṣù ọ̀bá yóò máa filẹ̀ lẹ́yìn àbóǹgó máa fi ẹlẹ́ lọ́la kí ni èèmù ẹ̀mí ó tẹ̀ dá tẹ wá báyà tẹ bá ba sọ báyà gbọ́. a máa smile yẹn. ẹnkú ẹ má bínú ṣé rí ọ̀rẹ́ mi tó kúrò ń gbọ́jọ yẹn èmi ò dálẹ́bi ṣé rí bó ṣe jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí kò mọ̀ nǹkan tí wọ́n ń pè ní love love ò sí ní dictionary ẹ̀ ẹni tó jẹ́ pé tó bá gbé olóṣó lè ní ìbí ló máa gbé lọ́la ọ̀tọ̀ ló máa gbé lọ́túnla ṣé ìwọ ló fẹ́ máa advice mi lórí bí mo ṣe fẹ́ ṣe relationship mi kò sí nǹkan tó fẹ́ bá mi sọ tí mo fẹ́ gbọ́ kí ló fẹ́ bá mi sọ. ni ó ń bá ẹ sọ kan. àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀ ọ̀nkú ẹ má bínú ẹ mọ̀ pé <laughs> ẹ̀gbọ́n lẹ jẹ́ sí mi àmọ́ mo fẹ́ kí nǹkan kan yé yín o èmi náà kì í ṣọmọdé mọ́ ọ àwọn ti dàgbà ń ṣe àlè. àbí ìṣọmọdé mọ̀ tó mo mọ nǹkan tí mo fẹ́. Eh, mo mọ nǹkan tí mò ń ṣe ṣé ọ̀rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹni tí mo nífẹ̀ẹ́ ni mo dẹ̀ ti wò ó dáadáa mo ti study ẹ̀ mo ti rí ìwà ẹ̀ mo ti wà òkè pẹ̀lú ẹ̀ òun kí n máa búra fún un hmm. eh, mo kàn fẹ́ fún ní assurance ni assurance lásán ni. <laughs> wẹ́ gbogbo nǹkan tó ń ṣe yìí o mọ̀ pé mo ti sọ fún ẹ gbogbo ẹ̀ ló lẹ́yìn o tọmọdé bá pe kó adájẹ́ tọmọdé bá pẹja adájẹ́ ìjọ tó bá pààrọ̀ gidigba ó máa gbé káyà ẹ̀ mọ́lé o àwa èmi náà ló ní tó máa wá padà wá gbé ká mọ́lé o òun mo fi ń bá ẹ sọ́ọ̀sì kó la etí ẹ sílẹ̀ kó máa gbọ́. ọ̀nkù kò sẹ́jà kankan tó ń pa <laughs> mi ò kì í ṣàpẹjà náà mi ì lè lọ sódò mo kàn jẹ́ kẹ́ mọ̀ ní pé kẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ọmọ tá sọ̀rọ̀ yìí I am in love with her and mo ti decide pé ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn mo ti decide pé ẹni tí mo fẹ́ fẹ́ sílé nìyẹn so kí wá lóde tẹ̀ stress ara yín. àǹkó hmm. bóyá ọmọ aṣẹ́fẹ́ tí mọ́sù gbé létí nìyẹn kò ní gbọ́. anyway nǹkan tí mò ń bá ẹ sọ ni pé gbogbo ohun tó ń ṣe tó bá ti lẹ́yìn má pè mí o torí mi ní dá lóhùn gbà. nọ́mbà tèmi gan kò gbúdọ̀ wá rí chébù. ẹ ẹ wò ẹ ká fi oògùn yẹn lẹ ẹ ká sọ nǹkan mi báwo ni ẹ mọ mi ṣé ṣe ìgbà wọlé ah, tí mo gbẹ̀yìn. ọ̀rọ̀ màmí tí bá fẹ́ rí màmí mo mọ bí mo ṣe máa lọ rí wọn ọ̀tọ̀ nìkan tí mò ń bá ẹ sọ eléyìí tí mò ń bá ẹ sọ ọ̀sìn wẹ́ kó la etí ẹ̀ sílẹ̀ kó máa gbọ́. ọ̀nkú wa ní kẹfì yẹn lẹ̀ ẹ wo nípa ti mọ́mì mo fi pe eléyìí tẹ̀ ti wà around yìí bóyá ká tẹ̀jọ́ lọ rí wọn lọ́la àbí kílẹ̀ rò. tí n bá fẹ́ lọ rí wọn mo mọ bí mo ṣe máa lọ so má bá mi sọ yẹn. ok mo ti gbọ́ nǹkan tí mo bá yẹn. mo ti gbọ́ kílẹ̀ máa mú kílẹ̀ máa mú. Ah, cheers, Ben. Yeah, cheers. Cheers. Wow. You know, thanks for picking me up at the airport. No, it, it's so nice to, to finally meet you. Uh, you're welcome. Welcome. Trust me, you will love Nigeria. Nigeria is cool. I know, you can say it again. Yeah. Very cool. Uh, all the news you read all over about us. Wow. So what is something that people in the rest of the world think about Nigeria that isn't true? Uh, first, people feel when you meet a Nigerian, they are all scammers. And that is not true. Well, I can testify to that. Um, you're such a selfless person. Sometimes I ask myself, are you really Nigerian? Ah, ọmọ Nigerian mí o, ọmọ Yorùbá tààtà. What? I'm <laughs> sorry, I mean, I am a Nigerian. As a matter of fact, I am from Yoruba, Yoruba tribe. Wo àwa lọmọ káàárọ̀ don't, don't bother your head. I will teach you some of our languages. I mean, how to exchange pleasantries. Anyway, nice to have you here. Do you like Nigerian food? Mm. Which of Nigerian food would you like to try? I want to try suya. Oh, suya. You will enjoy. it. You will love it. Hi. So, come on, baby. How are you, love? Mm. You good? Yeah. Let's see it. Um, Tyler made my sweetheart. the wow. love of my life, my darling. Hi, Mr. Nice Tyler. to meet you. Yes, Tyler. Yeah, same here. Yeah. Um, is this the American man you told me? Yeah, that's my American friend. Eh. Ẹjọ́ ẹ̀pọ̀ eh. ti lọ mi ní fún. yes. Yeah. Ah, and that's good. yes. <laughs> <laughs> Eh, I have a particular food I'd like to recommend for you. Uh-huh. Pounded yam okay. and egusi. Ọ̀tún bá rí ìṣàpá. Ó máa lọ It is delicious. Yeah. You love it. I, I want to mm. try it. I want to try that's it. That's good. Before we proceed, babe, what would you like to have? Mm, this is fine. Okay, you want this? Okay, um, give us a glass, please. Mm-hmm. Thank you. So you need to taste pounded yam. Yeah. It is solid. The king of food. Eh, eh, glass la bere. Ah, uncle. Ẹ̀yin kọ́lé àtẹ̀sọ́ lẹ́ẹ̀kan ẹ fún wa glass glass glass ni kẹ́ mú wá. ẹ lọ ọkọ mi níbo ló wà náà ọjọ́ ti lọ. ah two thirty báwo èmi àwa dúró de ẹ̀ di aago mẹ́ta ah that can happen. okay love you too all right. kẹwàá akọgbọn ó lẹ́mú gẹ́gẹ́ àtiwé o kẹwàá akọgbọn o ọ̀rọ̀ ilé ayé yìí bí ìlú gangan ni. báyìí lọ. make my one and only Sira. Wow, this is crazy. What is that? Um, In tó ṣe ni wípé kò rí true African beauty rẹ̀ ṣùgbọ́n ibi ẹ̀ strike ẹ̀. oh ṣé nǹkan tó ṣe ń sọ nǹkan tó sọ yìí. my wife greets you and she said um, what would you like to have for I mean what would you like to eat. I'm okay. I would just like to uh, take a shower and get some sleep. I'm just very tired. Okay, fantastic. Okay, I'll take you to the guest room, mother. Then I'll get your luggages. Have a beautiful night. Thank you, beautiful. Thank you, beautiful. What's up, my beauty? Let's try again. To the room, right? Yeah. Yeah, come with me. All right. That's that. I'm going to do Come with me. Yeah. oh, dang. ayé mi mọ dáràn ọkọ mi. sídi ìyàwó àjòjì mi ní sí ó ṣẹ̀gbọ́n tí ń ṣẹlẹ̀ náà ọkọ wa ní kàǹgàn gúgan ó ẹ̀wọ́n mi ṣe ń kù mọ́lẹ̀ lẹ́nà mi ò sì ní bó sì já tó àti mọ́ kàǹgàn gúgan nínú orúkọ lálẹ́ yìí. sídi sídi wò mo sunkún mọ́. ìyá wa mo bọ̀kàn sí kíní dàwí ẹ̀sìn obìnrin mi níbẹ̀ ṣeré ìṣeré bíi pé kọjú mi ni wọ́n kàn bá ọ. wọ́n kàn wọ́n kàn ṣùgbọ́n. ilé ìbúra ìkànnì ẹ̀kú. mo sì rà rẹ léṣe. Ah, mo kàn mo kàn mo dára mo jẹ gírí òun wa mo jẹ gírí òun ó sì dìbò ra. ikú tiẹ̀ borí ilé ìkókó rẹ̀ lè sí. ìkànnì ẹ̀kú. mo fi ìrònú sí ra rẹ. Oh, Tyler, good, morning. morning. Good morning. How are you? Why are you awake so early? I've been awake for hours. I couldn't sleep. Why did you sleep last night? I saw you with a woman last night. You called her darling, and then you come home and you called another one sweetheart. I was crazy. Calm down. Lower your voice. Look, that woman in there, that is my wife. My one and only wife. And the one you saw with me last night, that is my, my side chick. And she has a man too. And you know this man? Do I have to know him? I don't have to. Listen, That's how we work things out around here. You will get uh, used to it. Just don't overstress your brain. Relax, okay? When you're ready to come to the office, call me. I'll have my driver to come pick you. Okay? Okay. Rakatia. Imo ètò kan kuba. Ó jẹ́ nǹkan rin oṣù ọlọ́run, òbójú mi jẹ́ obìnrin mi sọ̀tà lẹ́nu gbàgbọ́ òkúgbọ́ kankan tiẹ̀ ó sì ọlọ́run ọ̀bọ̀jú mi jẹ́. kí ni wọ́n gbé ìbò ìṣepọ̀ àbúrò ìbúkú lóyìnbó yìí kí ló ń jẹ tó ń yasó tí gbogbo ẹ̀rùn báyìí <laughs> Are you okay? What's wrong? Oh ní wà òkè, o ní What happened to you? Wọ́n hapun báwo, ọ̀gá yóò wò gbóhùn ni. Wọ́n hapun báwo, lọ fún mi pé wọ́n hapun. Ní gbogbo kọ́lá ìbálá òṣèré ìkẹ́. Yóò kè báwo, ní gbogbo rọ́bìṣì báyìí. Hmm ìná bọ́lá inú mọ́tò yìí o. àwọn oníjẹ́ èrè bóyá yasọ́pá mi ẹ̀ ẹ́ dúkọ́ yìí. so ti paná mọ́tò ìmọ̀ kankan pa ẹ̀mọ́ mi mo ṣe mọ́tò ìwà yìí ṣe mọ́tò ìwà yìí ṣe mọ́tò tó ṣe wà tá à ń sọ nìyẹn sí tá à ń sọ nìyẹn sí sólè burúkú ló wọn máa yànú mọ́tò èmi á rí sáyìn yìí ó kí ni gbogbo pálapàla yìí ní ìsìn báyìí pàtó ní ká gbé yín débi kan tẹ́ bẹ̀rẹ̀ sí ní ya students sọ fún mi pé what happen to you what happen This car is hard. Car is hard bro. Ọ̀gá mọ́tò ti takú. Ọ̀gá mọ́tò don spoil spoil. Iṣẹ́ òwèrè tó ń yọ àti ba mọ́tò jẹ. Ọ̀rọ̀ this car is hard kọ́ leléyìí. Ìbàdàn ah. ń yasọ́ mọ́ o, ìmọ̀ kan pa ẹ̀rọ. Àwọn èèyàn dúdú gan-an táà jẹun tó dáa, a gbọ́dọ̀ yárò sóburú kò fò tó yá yìí o pé ń jà ẹ́ ọ̀sẹ̀ àpùnì kan ọ̀sẹ̀ àpùnì ni orí ẹ̀ ti dàrú ìyá sọ burúkú bẹ́ẹ̀ ń ṣe ibi eyín eyín gòrò oníwọ̀sàpù. ọkọ̀ ni òmùná wa yẹn. what's wrong. ọkọ̀ òmùná wa. motor has heat. ìsọ ti bọ́ kọjá náà ìsọ ti bọ́ kọjá ẹ̀ gbogbo wa ṣe ń bọ àwọn sóòfò tẹ̀ yẹn ọkọ̀ yóò gbádùn ó ti bọ́ kọjá ẹ̀ mọ́tò yìí don stop poor. poor for call. what's wrong. what's wrong But I'm about ten. You don't need ń yí ìdìmọ̀ ṣíà tó ń ṣe é gbẹ̀yìn gbòòrò mọ́ ni iṣó tẹ̀yìn àti ba ọkọ̀ jẹ́ ọ̀gá iṣó mọ́tò you don't stop you go call ọ̀gá mọ́tò you don't work. I'll make the call. kò jẹ́ kí ọ̀gá mọ̀ pé iṣó tó ń yá ló ba ọkọ̀ jẹ́ mọ̀ pé ò lè gbọ́ yẹn orí ẹ̀ ti dàrú òfúfú báyìí ò lè yá só funfun ò lè yá no problem. Da òpépè èpè ń jà ẹ̀ṣá mo wà ní mọ́tò mo wá ìnà bó òun ya sóbẹ̀ yẹn. ọkọ̀ stáàtì o. ilé ìdárayá tánú o. ẹ kọ́lẹ̀ o. ẹ kọ́lẹ̀ o. ẹ rà o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rà o. ẹ pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ o ara ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́. ẹ ṣe àwọn òkè ẹ ṣe. Ndé wa lórí báyìí báyìí. Adébíyẹ ni láàárọ̀ olóko ni wàyé. Àbí. Mo ti pe nọ́mbà ẹ̀ severally kò lọ ọ luckily ó ti rán ọmọọṣẹ́ kan sí mi kó bá mi fix mọ́tò bìrì so yẹn ni mo wá trace náà mo wá pè ló jẹ́ kí n mọ̀ kó sick. ó tẹ̀ wọ́n díẹ̀ ó ah. tẹ̀ wọ́n. tó bá rẹ̀ wá ìtẹ̀sí gbọ́dọ̀ hospital. Ah, ah, ọkọ wa èyí hospital bó bá ti mu àwọn àṣàpọ̀ báyìí nìsín ara rẹ̀ ó yá ìṣòro tí mẹ́mẹ́ ní pé búgà tí mẹ́rà nǹkan jẹ́ ìsinmi ojú tí ò ṣe jẹ́ bó bá ti jẹ́ ní ìsara rẹ̀ ó balẹ̀. ṣé hmm. hmm. àwọn wheelbarrow bàbá sá ti fún ọ ṣáájú tán ti gbẹlura báyìí ṣàkàlà rádá. ọ̀rọ̀ ọ̀gẹ̀ má ṣe àwọn ṣáájú yẹn mo fi ògbó yẹ kẹ́ gbé lọ sí proper hospital sí doctor ti máa diagnose ẹ máa prescribe. ọmọ ń bẹ̀rù abẹ́rẹ́ ó ìfẹ́ gba abẹ́rẹ́. gba abẹ́rẹ́. ọmọ láti ìsàlẹ̀ wọn ń lò. ara wọn ò dá. ara wọn yẹ. no no eléyìí mo mo fi ògbó wrong. ẹsẹ̀ àpọ̀yún ẹ jẹ́ kí wọ́n lọ sí hospital gangan tí doctor ti máa tọ́jú wọn lọ́dún máa prescribe ògùn fún wọn eh. àwọn àṣàpọ̀ yín gbà mí náà wọ́n máa ń yíwọ́ hmm. ṣe understand. ẹ̀kọ́ lọ́mọ̀ lé wá ń di ẹrù wà ní ẹrù yín gbogbo wá dó dì èèyàn lè mọ̀ jẹ́sẹ́ mẹ́ta kọ́mọ́ rẹ̀ ah. ah. àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí ní jẹ́sẹ̀ ah. ẹrù náà ni. ẹgbẹ́ nu lórí ibùsọ̀ mo bára mi kọ́ndísàn yìí ẹ̀ sọ̀rọ̀ ẹrù ọkàn mi ń sọ pé gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń lámi lámi òun ló jẹ́ kí nǹkan ṣe rí. ẹ jí ẹ. ẹ wo ẹlẹ́gbọ̀n àgbà hmm? ìdí tí sì fi ẹ lọ sọ́ọ́sìpítù hmm. nígbà tí ń bá lọ sọ́ọ́sìpítù nìsí wọ́n sọ pé obìnrin mẹ́ta wọ́n lè mọ sọ́n tí ó kàn wọ́n èmi ìṣòro ayé mo sì máa ń fẹ́ dé mọ́ra ẹ mọ́ rí ìṣòro mi àdúrà tí mo kàn fẹ́ kẹ́ wọn bá mi gbà ni pé ogun ẹ̀dáwó fún gbẹ̀yìn ọlọ́mọ jẹ́ kí gbogbo owó rí ọba mi. ọ̀pọ̀ ìlẹ̀ ilé ìfẹ́ náà ti tó. àbí tí yẹ bá wá gàrí ẹjẹ mu ah. ìwọ̀n bẹ́ẹ̀ lùbọ́ tó wà nílé ẹ̀fín roka fúnra yìí. ọlọ́rẹ̀ wà ah! <laughs> mo dáràn ẹ gbọ́ mi orí kúrò kí lè bá káàkiri sí àgbọn tí èbó ń sọ gbogbo èwo ni ìgbọ́ àmọ́ mo gbọ́ kérésì ah! bẹ́ẹ̀ ni mo gbọ́ bàtọ̀ sọ kérésì. sẹ́yìn kí mo mọ̀ ń sọ kínní o bó bá ní ẹ lọ skul ẹ ní lọ skul èèyàn ní ìdínkù lọ́ọ̀sì pé ìdí rèé ó ní jẹ̀díjẹ̀dí. jẹ̀díjẹ̀dí ló ah. ṣe é. tí ìgbà tẹ̀ wọ́n wọ́n sì ń wọ kérésì ọlọ́kọ̀ wa ti yá ọlọ́ ti yá ẹ ẹ àánú ìjọ ah. tó ń sọkàn yẹn. kí ló wá sọ. ó ń mú pé ó rẹ̀ ẹ́ pé ó yẹ ká lọ hospital kó gba abẹ́rẹ́ ìnáwó. ẹ jẹ́ ìgbà rẹ̀ ní o jẹ̀dí ní jẹ́ bẹ́ẹ̀ o. aṣọ ìlà ẹ̀ dákun ẹ̀ dákẹ́ ẹ̀ fẹ́ nu mẹ́rin ẹ̀ fẹ́ tèmẹ́tè àǹtí oníyàn sister sá lójú ẹmú yàn rí ọbẹ̀ rẹ̀ ebo I am well educated hmm. I can hear what you have been saying since see the three women they are my wife eh. èmi ni mò ń gbómi lórí bàtà eh. I do for living èmi ni mò ń pẹ̀kẹ́ mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Eh, ànígbọ́ pẹ̀kẹ́ mọ́ wàá sọ ọgbọ́n you know the meaning of pẹ̀kẹ́ mọ́. Ah. Ah. ẹ wo ẹ dákun ṣe mọ̀ pé ẹ̀yin gbọ́ tí mò sọ mm. ṣe sì rí èbò tẹ mú wa ìyá kèsì kú bẹ́ẹ̀ ẹ̀yin gbọ́n tí ń wí. Mm. ẹ sọ fún èkó kọ́ mọ́ sọ english mọ́ is there a crazy is there a crazy ó lè yí báyìí. Ah. Is everything okay? Yes. Why is everybody staring at me? Um, they've not seen a white man before. Oh. Uh, <laughs> Please, I, I, please, I need your assistance. Eh? I am dying. Ah. Eh. And I want to pay. Can I come now? with you? Zanji. I am your dad will understand you. Ah! Mo! Níbo! Kí ni àbá kà? Elébi ni. Èmi ní ìsìn. Ẹ wọ́n ní gan-an láyé lọ́dọ́. Ah! Lẹ́bi ọ̀fẹ́ rú rẹ̀ owó lò sí. Ah! Èmi ní sẹ́yìn náà mọ̀ rẹ̀ mi jẹ. Ilé ìwé kọ̀ọ̀ṣẹ́ lọ́dọ̀ kan mi náà ti rí. Ọmọ ìmọ̀ ẹ̀ńtẹ́rẹ̀ ọ̀dà. Ẹ lè wọ́n wò kọ́ epo. Ẹ mọ tó ṣẹlẹ̀. máa tẹ owó ránṣẹ́ sọ́kọ yín àwọn àtúntò ìjọba wow so uh, Nigerian men got it made. Hardly one man has a spouse. There's two, three women on a man. <laughs> oh my God. You, you got caught by your woman red-handed, and she never even took you to court. Uh, that's because our women are cultured damn, you know, um, many of our women know it's not easy for a man not to cheat. Okay. But then, it runs in our blood. Yeah, it does. Wow. Well, I'd kind of like to stay back and enjoy myself in Nigeria as well. Tyler, I thought you were done with your assignment. I've completed my assignment, and I've confirmed that polygamy exists in Nigeria. But now I realize I'd like to stay behind and enjoy and marry a cultured woman as well. Omo. Yeah. Shop Knocker. <laughs> no problems. Our women are good and beautiful, even respectful. So you're good to go. Very, very good. We have a good kí ló ṣe ẹ báyìí nísìn. anyway go sí nǹkan méjì tí mo ṣe pè ẹ wá bí kì í ṣọ̀rọ̀ ah, ah. nothing much. okay. mo kàn ní be ìbéèrè kan fún ẹ. okay. because tí bá máa ìwọ náà ni mo mọ̀ pé ìwà àti Bímpé ẹjọ́ súnmọ́ra gan ẹ máa ń ṣe wọléwọ̀de mm-hmm. bó wáyé tí ẹ kí n bára yín sòótọ́ ọ̀rọ̀ ah, ah. yeah because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I don't understand her behaviour ó ti ń change lójú tèmi àmúdẹ fi pé ìwọ ló súnmọ́ ó mọ̀ owó ọdẹ ló ní láti máa bá sòótọ́ ọ̀rọ̀ abẹ́yẹ̀ ah. kí n bára yín sọ̀rọ̀ rẹ̀ a máa ń bára wa sòtọ́ ọ̀rọ̀ rẹ níwà a máa ń sọ̀rọ̀ mo dẹ̀ ṣúọ̀ pé bí n pé ó lọ́ọ̀fù gan so kò sí wàhálà mi rò pé kò sọ nǹkan nípa yín láburú fún mi rí so I don't know where this is coming from kí ló ṣe fún yín gangan. Uh, well mo kò you know I just have this strange feelings about her ah. mo dẹ̀ fi pé bó ṣe ń ṣe tẹ́lẹ̀ kan ló ṣe ń ṣe mọ́ and ewo dẹ̀ ni mo rí pé o súnmọ́ra ló jẹ́ kí n wò pé kí n bá ẹ sọ̀rọ̀ you know tó bá yẹ pé because as a good friend tí o bá ti rí pé àwọn òwà ẹ̀ ò bá tiẹ̀ mú láti bá sọ̀rọ̀ tó náà bá rí pé wà tiẹ̀ náà ò you know ẹ máa bára yín sọ̀rọ̀ ni nǹkan tó ṣe ń bára yín rìn nìyẹn tọ́rọ̀ méjì máa ń bára wọn rìn wọ́n láti máa bára wọn sọ tọ́rọ̀ mm. àmọ́ nísìnyí tó ti sọ mi pé ẹ máa ń bára yín sọ̀rọ̀ it's okay. ẹ má worry mo mọ Bímpé dáadáa Bímpé loves you so much ọ̀rẹ́ mi ni so kò sí wàhálà ẹ má yọra yín lẹ́nu ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa. ṣe ti gbọ́ àwọn ọ̀rẹ́. ṣé olóògbé ìjà ni ọ̀rá tí mo ní kó ah, jẹun náà. ah mo ti wà ok mo jẹun kí tó kúrò nílé. ṣé kí wọ́n dà oúnjẹ fún ẹ. Ah, ah. ẹ má ṣe ìyọnu. bébì ṣé bí àwọn èèyàn ṣe disturb wa ń bíbá yìí eh. ṣé ìwọ láìkẹ́ ni. ìwọ láìkẹ́ ni mo mọ̀ ọ́n fọwọ́dà o tún yé o tún ti o kàn business purposes Um, baby me. Hmm? ó ti ẹ̀ nọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo lè hmm. promise mi. ah wo babe mi ò promise o because most times my promise kò work but um, whatever to bá me, mi tágbára mi back ka why not I'll do it. Hmm, nǹkan continue mo mọ̀ pé o lè ṣe okay ah um, orí <laughs> ìwà láàrin náà. Mm-hmm. tí bá tiẹ̀ sọ pé mo gbà láti jẹ́ second wife ẹ̀ ṣé o lè fẹ́ mi kò fi mí ṣèyàwó kejì. Hmm? kí ló sọ. nù náà bí pé nù nǹkan náà bí pé ah, ah, kí lélẹ́yìn náà má ṣe báyìí ah, má tọrọ ọdún náà kí lè ṣe tó ń ṣe báyìí káà ìdí pé ó ní akọ rẹ́gẹ̀ẹ́sì fújì second wife kò ní lè dáhùn sọ yìí kí ló tó fẹ́ da ogun ẹ̀ tí bá ti sú ẹ sọ náà mo mú náà fọwọ́ra mi láwùjẹ mo kó máa ní mi ah, ṣáà rẹ̀ mi tẹ́ òun rẹ̀ mi tẹ́ ọkọ̀ ju bọ́ǹbù wa so ká ní mo promise kan tí bàlá ni mọ́ nìyẹn. pípé má ṣe báyìí don't do that ah, mi ò bẹ́rẹ̀ dá mi sọ̀rọ̀ ìyàwó méjì ẹyọ kan ni ṣé mi ìtọ́jú ẹ̀ bóyá wà ń ta ẹni. mi ìṣojúṣe mi ni. òun ṣe báwo lèmi wá ṣe jẹ́ sí ẹ. ah ẹrù ah my dear side chick ni mi mi disturb everyone relationship now ah second wife care ìyẹn ò lè wọ́ọ̀kì. ok ok ok má bínú. mi ò bínú ìjọba rẹ. òyà ló bíbí o ti ń bínú ni má bínú òyà má bọ̀ náà i'm sorry. ah okan tó lamọ́ mi yẹn pọ̀ jẹ́. i'm just kidding. ẹ̀yà má bínú mi ò ṣe second wife mọ́. wọ́n ti jẹ́ kó wà fún mi nígbà wọn. bọ́lá kíláyà bí kò bọ́lá bẹ́ẹ̀ ṣe. borí wọn má bọ̀ jẹ́ kó wà fún mi. ibi orí yẹn ni wàhálà mi wà ibi orí yẹn kọ́kọ́ ni wàhálà mi wà. stop jọ. àwọn èso mi di tọ́ Babe, sweetheart, ń bolo wà náà? Ẹ̀ẹ́n, wo àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe fàájì, oh my God. Ó mọ̀ pé ní abíire kì í ṣùgbọ́n ṣá. Kódà, ilẹ̀ ti ṣú jù. Ókè o, èmi ti fẹ́ sùn tèmi. Mi ní sùn wọra, tó tó bá ti ń bọ̀ kó pè mí. All right, darling. Talk to you later. Bye. Love you. Ọmọkùnrin. Fagídí wa yẹ kéèyàn ṣe. Responsible man will come inside the house. Á dẹ̀ jókòó. Ó lè pa àwọn ọ̀rẹ́ ẹ̀ wálé kọ́ dẹ̀ ṣe. Ó wá dé mi nìkan dùbúlẹ̀ sí bíbáyìí. I'm so tired. Mr. Tyler, I'm convinced that you're going back to America when my husband told me that you're not going back. all I thought after you got married, you're going back. No, no, I love this country. I want to stay here and enjoy my life. Wow. Oh, that's great. <clears throat> I love your point of view. I like the way you see our country. Peaceful. Contrary to what you read or hear online, yeah. it's safe and a good place to reside. And by the way, you got yourself a very lovely, wonderful, and holy wife. Yes, you did. I agree. And uh, thank you to, to Kumbo for that. All I want next is a, a, a bigger, better house in a secure estate. Don't worry, I got you covered. I'll make one or two calls and I'm sure I should get you a very good place to reside. Great. Thank you, sir. You're welcome. You're welcome. Bí bàbá yìí, ká máa bá gàrí rẹ́nu tí ò bá bá gbà yí olúwa rẹ̀ á bá gbà lọ. iṣu, orí mi lèmi ń bọ́. àfọmọ tó bá fẹ́ kú sá. Ah, ah, ah, mú rí ojú rẹ rèé. irọ́ ojú Michael Jackson ẹ sáré pé mo lọ lè ṣe sọ́jú kẹ́ ẹ parẹ́. a mọ̀ dúpẹ́ ẹnu ti gbé yan gan. àdúpẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ ń jẹ búrẹ́dì àtàkàrà tó tún fẹ́ lọ dẹ́ yìí ọmọ kù gbádùn. ibi àti rẹ ní ọlọ́lá ká ìsọgbọ́n nù ẹ lọ wọlé ayé dáadáa kẹ́ ẹ wò rere ayé kẹ́ ẹ máa wọ kékeré egun tọ́pá lórí. ẹ lè rẹ́ni tí fi bẹ́ẹ̀rẹ́ àtàkà jẹun títún fẹ́ràn tẹ̀ ah. àpẹẹrẹ pé mo gbọ́n mo nílò àkájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo bá ṣe lọ́nu ọ̀rẹ́ lẹ́yìn ló pera yín tọ́lẹ̀ ní alangba kò gbà ní kí ni torí o kí ni jẹ gbọ́n ni àtẹ̀yìn àtàwọn tó kù tájọ ń ṣèpàdé mẹkáníìkì ṣé wà lẹ́ ń wù ẹ rí mi workshop bí ọ̀sẹ̀ kan àbọ̀ ẹ sì wá mi ẹ̀ béèrè mi ẹ̀yin adúlọ́wọ̀ bọ́yẹ́ mọ́tò ọ̀sán máa sọ pé àwa dúdú inú wa dúdú síra lẹ́yìn àwọn tí wọ́n bá sùn lé àwọn nǹkan náà sẹ́kọ̀ọ́ mi ẹ̀yin alágbàkó tajọ́ ń ṣiṣẹ́ sáà ń bá mi sọ̀rọ̀ ogun ni ẹ wá mi òyìnbó lótì ìlú èbó wájú wájú wọ́n sọ̀rọ̀ ṣe o kò sí kéwọn ọ̀bùn ṣe o ẹ jẹ ẹlẹ́yà yẹn fi pamọ́ ni lọ́jọ́ iwájú tó tẹ bá wà mẹ́tẹ́ ìbò bá ń bá mi sọ̀rọ̀ mẹ́sẹ̀ ìlè gbọ́ ni èmi gan regret pé wọ́n bá yín ṣe you old cargo. ọjà ah, ah, máa tan ra rẹ kọ́ má jẹ́ wọn gbà ọ́ wọ́n ti pé àfihàn ilé ìbò ìwọ náà ti sẹ́pọ̀ ọ̀rẹ́ èèyàn gidi ẹ ah. wo wèrè ọjọ́ mọ̀ gọ́ra rẹ kọ́ mọ̀ jẹ́ wọn gbà ọ́. nítorí pé ẹja aláròpin ẹ̀dá lẹ ṣe ń ronú bẹ́ẹ̀. Ah. lọ́kàn yín èmi eléyìí náà pàdé èbó tí ń tín lókùn tí ń fi kẹ́rù mi lọ lù wọn tí ń bá lọ́n tún wálé mọ́. èmi ìkà èmi ìkà. sọ ní páálí ni. Ah, ah, mi ìbá ní páálí tí ń bá wọlé dáadáa èyí táwọn ọmọ mi fi jẹ bisikíìtì kù kọ́ kì í ṣe páálí. olùsí tó fi tàlúbì sí kẹ́pẹ́ mi múrí tàlúbì alágbàkú ẹ̀yẹ́ mọ̀ ẹ̀dá. ọ̀gá ọ̀gá tí a. ẹ ẹ pẹ̀lẹ́ ìwọ ń tiẹ̀ ọkàn dànù sí ni ọwèrè Ọlọ́run ní sí ọ lásán ní wáyé ẹ̀yin ọmọ yìí dà ẹ sì wá nítorí mo lu adjective sórí ìgbà tó ń sọ pé one boy ẹ lọ bá mú fóònù mi wá. ṣé small àbí big. yọ small star tún ní. ṣé ò ní làákà ìmọ̀ ní sọ́kò tó máa rántí lọ kó fóònù ọ̀gá wá. ẹni Ọlọ́run ti kọ́ tiẹ̀ ń yà ẹ́ ló bukú náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ọ̀parẹ́ mọ ọrọ sí ọrọ mọ ọ pẹ ń bí. ṣé wèrè làwọn ọmọ sí rẹ ni. ìwọ gan wèrè ni ọ mo fẹ́ jára nkẹ mo ṣe ní kọlọ lè mú fóònù wa mo fẹ́ fi fọ́tò mi àtẹ̀bó hàn ìrònú ni ó pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti upgrade Ọlọ́run ti gbé mi débẹ̀ ẹ jẹ́ wọn mú fọ́tò wa kó ọ̀rẹ́ mi àtàwọn èèbó mo ti ṣe tán àti àlàní òfòkò ọ̀lẹ́ hàn láàrin mi àti yín báyìí tírélà ti gbàrin wa. ìgbéraga ẹ mọ̀ pọ̀. ọ bó wù yín kẹrù ọmọ lanke wọn fi yín kẹrù bọ̀lá tó yìnbó. wọ́n <laughs> lè screen saver yìí ta ló ń kí ṣe fàáyì èmi àti tààrẹ. ṣé wọ́n ẹ̀dí ti rẹ̀ ni. mo ti lọ ọmọ yín lọ́wọ́ kẹ́ ẹ mọ́ lọ bẹ́ẹ̀ yóò sọ́ọ̀kì yín bákan bad boy things in the building. ọ̀rẹ́ wo ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ni ìyanu yẹn sọ̀kì níbi. àdá fún ọ. mọ̀ n bọ́ ka yín sọ̀rọ̀ ẹ dá sí kẹ́ ẹ parẹ́ bẹ́ẹ̀ tiwọn. má gba àwọn ọmọ mi sẹ́. ó lè rẹ burú sá. má gba àwọn ọmọ mi sẹ́ pé èpè tó gbé gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ sẹ́tò fi lọ́mọ sẹ́nu. ayin mo fi iná gbé ọmọ gbogbo kí n bá fẹ́ ṣe lónìí mo dedicate òní fún ọ ni gbà kó jàkàrà ẹ̀yìn òkú làjàkà ẹ̀yìn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí ọ gbà jàkàrà àkàrùn ẹ̀yìn òkú làjà kà. Ah, ẹja kò kú yín. ká dà fún ọ. gbàgbàgbàgbà. eléèbù kú wọ́n ti ń sọ̀tọ̀ fún yín ẹ lè mọ sẹ́ bẹ́ẹ̀ bá mọ sẹ́ àwọn ẹ lè fi jẹun. ẹ mú mi sí ẹ mú mi sí. kí n mú mi sí ká yẹ ọ. akẹ́lẹ́ fẹ́ bàjẹ́ ká. mo ń bá akẹ́lẹ́ sọ̀rọ̀ ó yọnu sí. tani ọ ọ ní mọ sẹ́bi. tani ọ mo ní. mo sínú rẹ nù ẹgbẹ́. ọmọ wa ní ọjà mọ sẹ́bi. ọ̀gbẹ́ni fọsẹ́sọ̀ mọ́ bẹ́ẹ̀ fi rọ́ọ̀nù ẹ lọ́sàn ah! ah! èmi máa ń sáwọn tó ń fi soundtrack sí. ká yẹ. tálùkù ẹ tálùkù ẹ ojú ìwé kò ló. ó máa ṣàgbà ẹ àlówù tó mọ̀ ló mọ̀. Ah, ẹ̀gbọ́n mi ah, dọ̀tún ẹ má bínú báwo ni. ẹ má bínú pé mo dáhìí jókòó. Ah. ebi yẹn ń pa mí gan ni mo ní kí sáré dáná tí màá jẹ. Oh, ó tẹ̀ dá ara kan tí mo bá wá bí nìyẹn torí màá mi fẹjọ́ ẹ̀ sùn wọ́n ní wọ́n ní ṣe kankan o ní láti fẹ́yàwó dọ̀tun o ò kàn lè wà báyìí ẹ́ try and do something kó kó lè múnú má mi dùn òwe yẹ kó o ṣẹ̀ máa wọnú kitchen kó lọ máa dáná at this time yes o oh, yóò need ẹ. <clears throat> ẹ̀gbọ́n mi ó yé mi náà abiyamọ ni màmí bí gbogbo abiyamọ ṣe jẹ́ kó máa ṣe náà ni wọ́n ṣe àmọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí ọkùnrin lẹ́yìn ọkùnrin lèmi ó yẹ kọ́rọ̀ mi àti yín jọ yíra wa kò yé yín ẹ̀yin náà ẹ wò náà ẹ kí ṣe pé mi náà ò wíṣ láti níyàwó lé at my age ẹ mọ̀ pé mo níṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ wà ókè níwọ̀nba ara mi you know so but <laughs> ẹ understand àwọn ọmọ tó wà ń tà ń sìn àwọn ọmọ sì yóò wọ́n wọ́n take it easy rárá marriage rẹ̀ ń ṣe nǹkan tí ọkọ máa sáré rọ́ọ̀lù bẹ́yẹn ìyàwó tí yín yẹn náà kẹ̀dẹ̀ rí ọlọ́run ló pè ní tiyín ni o àwọn ọmọ tó wà ń tàn sí ìran ọ̀rẹ́ yìí rárá so I I just feel I needed to be careful you know mo láti take time mi láti wá ọmọ gidi kan tí màá fẹ́ ni kẹ́yìn náà máa ẹ mọ̀ kẹ́ lè rí mi kẹ́yìn náà lè wà proud of me you know wọ́n tó ṣe mí nìyẹn. anyway o ní point but síbẹ̀síbẹ̀ mo fẹ́ kó o try láti fẹ́ yàwó because èèyàn kì í ṣèwé dalẹ́ o kò dẹ̀ àsìkò dẹ̀ ń lọ ẹ ṣé o mọ̀ pé amẹ́ríkà lèmi àti fámìlì mi wà ìwọ náà nìkan ló wà láàrẹ̀wọ̀ tó wọn bí so torí ẹ̀ ló fi ní láti fẹ́yàwó kí màmí náà tẹ̀lé máa rà àwọn grandchildren wọn láti máa rán níṣẹ́ àbí kí ló ní mo ti wí. kò sí wàhálà ẹ̀gbọ́n mi mo understand ni ẹ má wọrí i will do something about that. that's a promise. ẹ má wọrí ìwọ́rọ̀ obìnrin ni màá check dáadáa màá dẹ́ mú ìtò dáa ṣùgbọ́n ẹ ó tẹ̀ dá oúnjẹ tí mò ń sè yẹn yẹ kí n tètè bu wákàjọ jẹ. oúnjẹ nírọ̀ o oúnjẹ tó ń sè ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ń sè oúnjẹ ara kan tí mo bá ẹ sọ náà nìyẹn ká ní pé ìyàwó kan ti wà ń bí ń sè òbá oníṣẹ́ lọ máa fi ọwọ́ jóná nínú kitchen. ẹ bọ ẹ mọ oúnjẹ tí mò ń sè oúnjẹ tí máa ń láìkì náà ni. irú oúnjẹ wo nìyẹn. noodles. ah noodles náà. ẹ jẹ iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò ni mo máa ń lò. I don't know. Uh, come again. I, I don't understand what you said. I, I don't. I don't seem to understand it. It's not clear enough. What did you say? All right. Let me say it again. Okay. I want to have two, three wives. I don't want a side chick. I want to have them in the house and I want to enjoy, enjoy, enjoy my life just like an African man. You want more wives? Yes. well, well, well. ee ọ̀rẹ́ Tìjání gbà mí o mà dé sí àkókò ah, gbà mí lọ́wọ́ òyìnbó ó lóun fẹ́ fẹ́ yàwó sí mi mọ́ tó ń ṣe é tó sọ fún mi sí ni ẹ. Oh, do you mean you want more wives? I want more wives. Yeah. Yeah. Why do you want more wives? Look, um, Tyler, I actually told you the positive effect of having more wives, but I never told you the negative effect. It does have negative part of it. You see, women and children in the polygamous family, they often suffer neglect It's, the women have to struggle, strive to get their husband's attention and resources. And some suffer domestic violence and every form of abuses. On the other hand, their children, they suffer neglect and they don't get adequate care, attention, and monitoring from their father because they are much. But when you have a simple nuclear family, yourself and your wife alone and your kids, it is better, it is safer, and it's more economical. So I beg of you, please do not have more wives. Stick with one. So those are negative effects, actually. Okay. Well, I think those negative effects can be managed. And as far as resources go, I've got savings and I've got a 401k. Okay. But please, what is 401k? Ah. Okay, a 401k is a retirement account that's funded by employers in the U.S. Okay. You fund the account with uh, income pre, from pre-tax income. Oh. And then it goes into this account, and you take it out upon your retirement. I've been saving since I was 21 years old, but now I'm a big man now. Then good luck. Good luck. Yeah. All right. He's a grown-up man who is entitled to his opinion. Excuse me. Are you supporting him getting out of wives? Not really, but you know, he's entitled to his, you know, opinion. Um, Tyler, please, I beg you with all that I also dearly to you, please do not get more wife, Please, I beg you. Don't mind him. lónìí. all right thank you. Bímpé Bímpé ṣé lóòótọ́ ni lóòótọ́ ni pé ọkùnrin máa ń gbé wá sóòótọ́ yìí. ṣáájú excuse me what do you mean pé lóòótọ́ lọkùnrin ló wà yìí. ta ni tó ń ṣe lóòótọ́ yìí tó ń dára. èmi ni dalóhùn dá wọn lóhùn. sọ́kùn kọ́lẹ́ta rẹ̀. èmi ni dá wọn dalóhùn. bàjẹ́ wo lọ́rọ̀ o ẹ lo ó yá ṣàlàyé fún. ṣàlàyé fún wọn sẹ́ẹ̀ ọ̀rẹ́ ìta rẹ̀ sẹ́ẹ̀. ó bí ẹ lọ́rọ̀ ò lè sọ̀rọ̀. kí ni wí sí ta ni kí ló ṣe wá jẹ. Bímpé àṣé lóòótọ́ ni pé òṣòótọ́ pẹ̀lú mi nínú nínú relationship yìí. rárá mo wá ra mọ́ọ̀tì mi. ìwọ wá ra mọ́ọ̀tì nínú ọ̀tá rùn àṣé lóòótọ́ ni pé òṣòótọ́ pẹ̀lú mi nínú eré ìfẹ́ yìí. sorry sorry sorry. you are sorry. hey hey níbo ló lọ. inú báyìí àná àwọn ìbò mo lọ lójú ọ̀nà. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́ lọ parí bísíǹsì i'm sorry. yọ what? i'm sorry má bínú. sorry. ẹ̀rọ mọ́nìjà. sórí bó ṣe wà yìí mi ò fẹ́ gbọ́ nǹkan lẹ́nu o ní láti sọ anything because tó bá ń sọ̀rọ̀ ó máa dà pé òun waste time ara ẹni because mi ò fẹ́ gbọ́ nǹkan lẹ́nu ẹ. ọmọ tó yẹ lọ sorry i'm sorry i'm sorry ìwọ gbígbé. I'm sorry, I'm sorry. Má bínú, má bínú, má bínú. Bébì, bébì, ó ti lọ, ó ti lọ, ṣílẹ̀kùn. Èmi bí n pé ó ti lọ. Àníkó ti lọ sẹ́ẹ̀. Bébì má ṣe báyìí náà, ó ti lọ, jẹ́ kí mi náà tiẹ̀ wọlé kájọ́ tilẹ̀kùn mọ́ra wa jọ́ náà. Wọ́n wọlé síbò. Yeah, it's me again. I'm calling about the withdrawal of my 401k. Uh, yes, I did. Ah, no, no, no, no. Okay, I'll source the funds from somewhere else. Uh, thank you for your timely response ranka na gaishe ka. Oh my God, what are you saying? I dey greet am for you, Oga. What do you want? I, I get am for visitor. I come tell you make I come in. You left your duty post to come tell me that I've got a visitor? I no get am for me, Oga. I no get am for me. Hello? Okay, thanks. Lal, you left my friend out at the gate. Oga, now I come tell him for you. I get time for visitor outside, Oga. Please let them in. Okay, Oga. Hey, what on so the phone you mean? Oh, Claire, you know, you know, so. I'm go mute. You know, you know, you know, you know, Shelley. Eh, eh o de ma hash pẹ̀lú mi now. Ṣé tí n bá problem mi ò lè wá bẹ́ẹ̀ ni. Mi ò hash, problem ò lè wá bá mi. Ọ̀rọ̀ tó bá ní problem gan-an, wọ́n problem ẹnu life mi. I have bigger problems to attend to n tó bá ṣẹlẹ̀ ní kó so. òtún sọ̀rọ̀ oyún òtún oyún gbọ̀ngbẹ̀ ta ló lóyún. okay wọ́n ló lóyún. are you well are you normal are you in your right senses how báwo mo ṣe lóyún. kí ló tó ń pariwo bẹ́ẹ̀ pé bàbá báwo ló ṣe lóyún bíi. ẹ báwo ló ṣe ní explain now. ṣé o rántí pé mi àti àjọ ní nǹkan pọ̀ ni. ẹ tú àmì nǹkan pọ̀ but mo protect ara mi náà kí ló protect ara ẹ ṣé o rántí pé at the point in time ó já ni. àdébọ̀ yíyá ó já lóòótọ́ bọ̀ọ̀kan tó ló já ibi six months ago nìyẹn náà ó ti já ti pẹ́ ṣé lẹ́yìn ìgbà ọmọ ìgbà náà ti dájú dájú dájú dájú dájú kíní tó wá ń sọ pé ó jẹ yọ ok kíní já six months ago wọ lóyún a ò lóyún náà ó lè sọ̀rọ̀ olè ní ẹ fẹ́ gbowó olè ní ẹ olè olè kìtàlá ìfọ́mìnà tó máa ń tẹ lọ́rùn olè ní ẹ tètè olè ní ẹ nígbà tá a pè lọ́mọ gidi tá à ń pipe tá à ń pampa tó ń rántí ń àwọn ọgbọ́n dọ̀tí yẹn á olè ní ẹgbẹ́ get out olè ìwọ ló lóyún mi sẹ́ ìwọ ló lóyún. tó bá sọsọ tí bá gbá ẹlẹ́ṣẹ̀ lọ́kàn tí bá ti ẹ̀ṣẹ̀ bọ ọkùnrin á kàkà báyìí. ó ṣe máa tẹ ẹ̀ṣẹ̀ bọ̀ mí lọ́tàn Tókunbọ̀ stop I'm not kidding. ìwọ ló lóyún náà kí ló ń ṣe bọ̀bọ̀ yìí gbogbo àwọn tó bò gbádùn ṣá. ẹ̀mú gègé àti wé ẹ̀wọ̀ akọgbọ́n ó lẹ́mú gègé àti wé. ẹ lọ gbé oúnjẹ yín pamọ́ reserve your dishes this is what my husband is going to eat today Says and I have who? made that clear. Say Says who? Darling, please. Eh, well, you don't want wahala. Me too, I don't want wahala. What is this now? He is eating my food. Ah. Sweetheart. <laughs> Olówó orí mi. Mm, yeah take take take take take. take your cutlery. ẹ jọ ẹgbẹ́ kínní sọ̀hún jàre ni kínni ẹ̀yin àti ta ni. ìfẹ́ ayé mi ẹni bí ọkàn mi the apple of my eye this is white rice with a nice tasty sauce. I know you would love it. Kí ni ń wí ṣogbọ́ Yorùbá ni? Sweetheart. Ṣogbọ́ Yorùbá ni. Sweetheart, you salt the garlic. You know you love fried rice, okay? Yeah, baby. Yeah, baby. Ah, ah. yeah Don't mi me no magic. white rice in it <laughs> in it in it in bo. ladies my darling you are ladies, going to eat this ladies, in it. ladies ladies ladies I will take from all the dishes let's not fight again today. okay start from here yes. You know you like fried rice. It's your favorite. No, and chicken wings. Yeah. You know you like it. Oh you can't start from there. I, in fact, I can feed you. Let me feed you. you. Oh, it's not a baby. Look at this song. Start from here. You didn't say it was going to be like this, Tyler. You didn't say this. It is what it is. Start from here. Hey, don't you go, she down, Jare. My love, you, you have to eat this. You're laughing, now, Because you don't understand what she's saying. Eat from here. Now, start. Ladies, ladies, I said. Let's start. Okay, start let's here. Let me feed you. Start here. No, no, feed you. He's not a baby. Yeah, don't feed you. Tyler, Tyler, come out. Tyler, Tyler, your time is up in that room. You are supposed to be out of that room even since one hour ago. Ah, what is it now? Tyler, please come out now, eh? Why are you helping me? Did I ask you? Come out now, please! Anyway, are you whining me, Yalemi? He has already used your time with another person. Oh. I don't want trouble. Mi ò la la la. Àsìkò tèmi lele you, Please. Naila, please come out, Jare. Please come out. Don't knock that door again. I did not ask you to help me. Oh my goodness. I did not ask you to help me. Oh, Ìfẹ́ wà láà o ìyálé mi fi gbọ́n sílẹ̀kùn fólé o àfẹ tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí kékeré labẹ́rẹ́ gẹ́rẹ́ kò ṣe mímì fàdíyẹ tí bá kú ẹsẹ̀ yín méjèèjì ọdún ilẹ̀ lẹ́bẹ̀lẹ̀ tí máa bá papọ̀ yín. máa flinge away from here i will oh, flinge you. ẹjọ́ wo is your hair by your hair i will flinge you away from here. you are ruining yourself you are playing stop playing ìyálé stop playing stop playing my love ah. the apple of my eye please ah. come outside o oh. Ah. it's my time. I'm coming out give me a little time. Tyler please it's your fault that all this thing is happening to me it's your fault because naturally this woman eh, I'm supposed to roll her like this and throw her out. yan ẹyin àti Tyler Tyler come out I don't want trouble. Shaila, your favorite is here. me, Your favorite is here. Mikini, me. Oh, I don't understand. He doesn't like it this too much. Facebook. ń your tètè bags. báyìí. àjọ gbẹ́bẹ̀ wa. báwo ni. ṣé wọ́n kù. ẹ lè fẹ́ rí mi. o dẹ sọ̀rọ̀ ṣàlàyé ara ẹ̀. yes. mo ń gbọ́. mo kọ́kọ́ fẹ́ bẹ́ẹ̀ pé kó má bínú nǹkan tó ṣẹlẹ̀ the other time. ah bínú kẹ èmi ò bínú sí ẹ mọ́ ìyẹn ti lọ nìyẹn i have told you my mind and that's the final mo ti sọ fún ẹ kó ní kálukú máa lọ́nlọ́ ẹ̀ so mo fi pẹ́ ní kọ̀kọ́ tẹ́ fẹ́ bá mi sọ náà ni mo ṣe kàn pé kí n yọjú sí i so ẹ láti dáhùn òótọ́ ó níbi tí mo fẹ́ yọjú sí o. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́ bí n pè ṣàlàyé ara ẹ. so tó bá yẹ pé lórí ẹ̀bẹ̀ yìí ló torí ẹ̀ wá tá a bá ju àbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi máa lílẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí so tó bá jẹ́ torí ẹ̀ lè pè mí bóyá kẹ́ ẹ̀ tẹ sí kí lè má bá tèmi lọ nǹkan kan kì í ṣe torí ẹnìkan. lọ sí kókó ọ̀rọ̀. Mm, mm, mm. Oh, ok nǹkan mi tún wà ẹ talk now ẹ sọ̀rọ̀. ok nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé mò ń wá nǹkan oṣù mi. ò ń wá nǹkan oṣù sọ́wọ́ eh. mi ló tọ́jú ẹ̀sìn. ok i'm pregnant. you're what? I'm pregnant and ìgbà tí mo ṣe àwọn calculations. Wait, wait, wait. Pregnant for who? For you. For me? Yeah, ìwọ ni mo lóyún fún ìgbà tí mo ṣe calculation mo rí pé ó bọ́ sí time mi àti ẹ̀ ìwọ ló lóyún mi ò lè parọ́ mọ́ ẹ̀. Àti pray me. Ìgbà tó ṣe calculation? Yes. Ó bọ́ sọ́dọ̀ tèmi ṣó ti ṣí tọ̀dọ̀ tìyẹn náà mọ́ṣá. mo má máa ròyẹ àní pé bá ti mo calculate ẹ gangan ó fọ́ọ̀sì táìmì mi àti ẹ i'm not joking ìwọ ló lóyún obìnrin ló mẹni tó lóyún eh. yes. obìnrin ló mọ̀ ọ́ so dẹ̀ ti rò ó dáadáa. ó ti rò ó. ti fi pé mi gangan lójú mi tutù èmi ló lè tì mọ́ àbí. no mi ò wá ti oyún mọ́ ẹ má get it wrong mi ò sọ pé kò fẹ́ mi padà nǹkan tí mo kàn fẹ́ ni pé kò gba oyún that's all ok o ní kí n fẹ́ pé kémi kò gba ọmọ ni because ìwọ ló ní ọmọ ń jẹ Abi. Ah. anyway èmi ò ní ẹjọ́ láti bá ẹ̀rọ listen and listen good láti wákàtí lọ mi ò fẹ́ fi ojú mi kàn ẹ̀ mọ́ tó ah. ti gbọ́ ah. talk to your friend ìjọ tí o bá tún wá síwájú mi má ṣe bẹ́ẹ̀ yẹ. ẹjọ ẹ má bínú sí ẹ ẹ mẹjọ ẹjọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ. mi ò dé sọ̀rọ̀ ṣe bá jọ kápẹ́lẹ́tẹ̀ ní owó náà ni mo sọ nígbà tí mo kápẹ́lẹ́tẹ̀ gbogbo ìwọ ló lóye mi ò lè parọ́ fún ẹ sórí mi ò bẹ́ẹ̀ pé bóyá kò fẹ́ mi àbí kankan kò gba oyún that's ṣé ìwọ náà mọ ọkọ tó sọ ṣé kémi kò gba oyún. ìwọ ló lóyún. lọ́wọ́ tiẹ̀ lẹ́yìn lẹ lóyún òun ṣáà máa mẹ́ni tó fún eh, lóyún. kò sí nǹkan mi tó tún fẹ́ sọ àbí. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí. wọ́n ní mi ò fẹ́ rí ẹ mọ́. ee eh, eh, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ má gbàgbé o má gbàgbé gbogbo promises tó ṣe fún mi o má gbàgbé pé o dá májẹ̀mú fún mi o. <laughs> yeah i do i did mo rántí but pẹ̀lú condition. but. Hmm. ṣé ìwọ náà ti rí báyìí were you faithful? no good day i'm sorry má bínú ẹjọ́ i'm sorry. but kò yẹ kó ṣe báyìí fún mi mi sọ pé kò fẹ́ mi padà kó kàn gba oyún ni ìwọ ló lóyún yẹ o ìwọ ló lóyún yẹ o ìwọ ló ní o ìwọ náà kí ló dé tó o sọ̀rọ̀ nígbà tó wà ní báyìí náà mo ń ṣàlàyé ìṣèpájọ kápúlẹ̀tì ẹni òun ló ní òun ló ní òun ló ní. a máa tún lọ bẹ́ẹ̀ sí ni o a máa tún lọ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ gbọ́ sí wa lẹ́nu ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀ ta ló lóyún gangan. òun ló níṣẹ́. òun ló níṣẹ́. Tyler Tyler. You need to come out. Come out? Come out for what? Your wives are fighting. I'm fed up and I don't know what to do. Oh, you can't be fed up. You married them. Come out, Tyler. You will know what to do. They are your wives. Fix it. Tyler! Tacumbo, you warned me about the dangers of multiple wives, and I was too stubborn. I regret my decision. I was messing around with one of the most important things in my life. Mr. Tyler, the dice is cast already, okay? Um, the most important thing is that you can never take the hands of time. Now, don't regret anything. Just plan forward, okay? So what do you intend doing? I want to pay off two, two of the women and, and get my life back. Men, men with multiple wives go through hell. Pay two of them. <clears throat> you know what? I, I wouldn't want you to be in a hurry to decide. What we'll do is this, um, give me a day or two, let me sleep over it. I'm sure I'll come up with a solution. That would be great. Sweetheart, mm -hmm. how do we plan to do this? Baby, look, i we get to the bridge, we will plan. Okay. Oga, oga, oga, oga, su matanka suna fada cikin gida. Your father, your father, what do you mean? Wahala, I don't land. Mata, why? Suna a cikin gida. My wives, my wives are fighting again? Wayo, yes, suna fada cikin gida. Ah, what did I get myself into? ṣàgbà ẹ. àlọ́ ohun tó o mọ̀ ló mọ̀ ohun tí wọ́n ò mọ̀ ò mọ̀ o. mo lóhun tí hmm, wọ́n ò mọ̀ I ah, would actually call and speak for mental issues. Number one, um, he's not from here. He only likes our alcohol. That is why I decided to buy it. And um, so far, he's not been having the best of it. He's been frustrated, he's been... He's not, he's not enjoying it anymore. Yeah, it's not been palatable. So we had our meeting um, um, secretly and then we decided that we will will pay you all off. What? For the sum of two million naira each, so you can go enjoy your life. He needs fresh breath. He needs to enjoy life. You know? Two million. Yeah. okay. Five million. Ah. Tyler, please talk to us. God bless you, Yalini, for speaking my mind. This is exactly what I wanted to ask. I'm ready to pay you off if you're willing to accept. me, I'm ready to accept. Do you want me to call my account details right now? Oh, in fact, once you pay me that money, I will leave the whole of Lagos State and go back to my village. I will never disturb you again. Ah, Abeg, calm down, my friend. You met me in this house. So, easy with. Wherever you like, you go. It's none of my business. That's my own. There's nothing to say. You can't buy my love, Tyler. You cannot buy my love. I'm not buying your love. I'm paying you off. <laughs> Thank you. Five million. kilo day. kí lè tó gba owó tó fún ẹ like àwọn èèyàn tó kú. ṣé nǹkan tẹ ṣe pé mo wá sí rúbà yẹn. yeah òun ni because um, sori tó bá jẹ́ ọmọ ìyá mi mi ni pray kó lose at both sides uh, ayé la bá ayé la máa fi sí ìwọ náà gbowó kó move on pẹ̀lú life ẹ̀ mi ó lè máa wọ ògbóye rò. sọ fẹ́ gbọ́ mi ò regret action mi kankan. I love Tyler with my whole life. I love him with my life. For real? Yes, I love Tyler. It's not about money. With my life. Darling, I love you too. wow. guess what? All the while we're playing games on you. Right. We actually thought you were going to collect money like the other two, then move. He wants to be sure who truly love him. And here you are. Congratulations, my friend. Congratulations, my friend. Congrats. Baby. Thanks for being there, baby. Ah, uh, you passed the test. We're going to go to the U.S. and live a new life together. Are you kidding me? Wow. We pranked you. We pranked you and the others for two million, but you passed the test and you're going to get 10 million naira. just serious? For being faithful and loyal. I know, I know, I know. Congratulations, congratulations, congratulations. Uh, you know what? I think. Um, jókòó irun ẹ̀ níṣẹ́ báyìí ìlú amẹ́ríkà ló ń lọ o kó o wá ṣe àwárí Tiwaládé tí í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ Goriola tó o bá ti fi ojú rí Tiwaládé kí ẹ̀mí ẹ̀ kó wọ inú Tiwaládé kọ́mi ẹ̀ sì rí dájú wípé láàárín ọjọ́ mẹ́rìnlá ìwọ àti Goriola ẹjọ́ ní àjọṣepọ̀ ó kéré ju ẹ̀mẹ́ta. E àgọ́ ara ẹ̀ wá gbọ́dọ̀ lójú ọjọ́ mẹ́rìnlá lọ níbi tó wà yìí o ẹ̀mí ẹ̀ náà wá gbọ́dọ̀ lójú ọjọ́ mẹ́rìnlá lọ nínú àgọ́ ara Tiwaládé. ìbà gúnyángúnyán inú odó. ìbà rókàrókà nínú apá. jọ mú nídẹ mi mọ̀ tó ń ṣe mí gbogbo ara ń dùn mí gan eh, jọ máa bọ̀. ayé sọ̀pọ̀nà He will call upon me and I will answer him. bẹ́ẹ̀ tí o bá gbọ́ yín kì inú ìbàjẹ́. you want more power. ṣùgbọ́n ẹni tó bá fi tipátipá gba agbára á bá ilẹ̀ lọ kò sí ó ṣe ṣògùn kankan lórí. shut up. I am Ṣàngó. I know who I am. Gbòrèrè sólò gbòrèrè ni, bó mọ̀ sá sólò jiyàn lọ́bẹ̀, inú ju gbogbo àwọn ọlọ́tẹ̀, Ṣàngó Olúkòso lálẹ́ ohun tó mọ̀ ló mọ̀ ohun tí wọ́n ò mọ̀ ò mọ̀ ohun tí wọ́n ò mọ̀ ṣe mo ló ṣàgbà ẹ̀. ohun tó mọ̀ ló mọ̀ ohun tí wọ́n ò mọ̀ ò mọ̀ ohun tí wọ́n ò mọ̀ ó máa ṣàgbà ẹ̀. ọmọdé bá sì kú àwòwájú bá gbalagbà bá ṣubú ẹ̀yìn owó ohun tójú àgbà rí lójú àgbà á fi dí bójú ọmọ kékeré bá rí àfàìmọ̀ ló máa lọ fọ́ oyè o oyè làgbà ń wò ó ní gbọ́ oyè o oyè làgbà.